gangan gangan làbọ̀ wá bá. ojú bo ojú o olóró ń bọ̀ o ó bo ojú o olóró ń bọ̀ ohun ò bá rí kó o fi bojú. ohun tó bá gbẹ́ ṣe wà á gbẹ̀san. àṣesílẹ̀ ni ilé ayé ẹsẹ̀ mẹ́fà ni. àṣesílẹ̀ ni gbogbo ohun tó bá ṣe àṣesílẹ̀ ni. ẹ̀ṣà ayé rẹ̀ ó dọjọ́ ọjọ́ kan ẹ̀san ń bọ̀ wá. ẹ̀ṣà ayé rẹ̀ rántí ẹ̀san kó lè ṣàyèrè jọ̀wọ́ rántí ọ̀run kò lè ṣàyèrè tìbí tìrẹ ládáyé o méjèèjì ló lẹ́san bó ṣàyèrè ó dájú àgbẹ̀san rere o lè gbé ewédú kó sọ pé o fẹ́ fi kálá gbogbo ohun tó bá gbáyé ṣe àṣesílẹ̀ ni àṣesílẹ̀ lẹ́san nígbà kan lọ́jọ́ bá dé tó bá ṣàyèrè ó dájú àgbẹ̀san rere. parí kò fi ìbojú. ohun tó bá gbọ́ ẹ ṣe wá. ṣàyèrè àṣẹ sílẹ̀ ni o. ilẹ̀ orí bí ẹyẹ yan mi ilẹ̀ wà lómi. madam kí lélẹ̀ yìí ah, ẹ gbà gbà gbà gbà ẹ gbà. ejò ah, ejò torí náà ẹ má kọ sí mi lọ́wọ́. ẹ jẹ́ ní kí n má kọ sí i náà kí ló tẹ̀ máa ń ṣe báyìí náà ejò kí ni ìṣẹ̀ máa fi ń ṣe báyìí kó dáná ó ní nǹkan tèmi àti ìdìjọ àgírí wípé ẹ̀ máa kó wá ẹ wá débà nísìnyí ẹ kó ilé ìfún mi kí mo fẹ́ mi lè ṣe. ẹgbẹ́ èèwù mo fọ ọlọ́run bẹ̀yìn ni ọlọ́run má má jẹ́ kí èyí téèyàn ò rò kó lọ bá eléyìí tá à ń rò jẹ́ ṣé rí mo tiraka kò síbi tí mi dé gbogbo àwọn ọ̀rẹ́ mi tí mo lọ bá wọn kàn tẹ́wọ́ pẹ̀ wọ́n ń tẹ́wọ́ pẹ̀ wọ́n ní kò sówó lọ́wọ́ àwọn ìwọ̀nba tèmi náà ṣàjọnu owó ọjà láàárọ̀ mo kó bí mo dẹ̀ ní tí mo fẹ́ fowó ìṣeré wọ́n á máa sọ fún mi pé kò yẹ kí n mówó wá bí bail is free bail is free lẹ́bí náà ṣe kúkú wá mú tọwọ́ mi wá nígbà tó dẹ̀ kúkú jẹ́ pé ń gbè mí gan wọ bí mo rí lóòótọ́ wọ́n lè káàkiri ní ọ́fíìsì yín bail is free bail is free ṣùgbọ́n a ti jọ ṣàdéhùn ni mo ṣe mú ìwà kí n má wà lọ́wọ́ òfin. <laughs> kò sí problem ọlọ́run ló bẹ̀rẹ̀ kó ṣàánú fún wa ṣẹlẹ̀ mọ̀ pé Yorùbá sọ pé ojúlórójú ṣàánú so once tí ẹ̀yin náà ti rí tí wọ́n ti lẹ̀ káàkiri pé bail is free bail is free ẹ̀ má kọ́dà àti ìdára yín láàmú ṣe ẹ̀ understand <laughs> me it's all right ma. kí n gbà pàdé. bẹ́ẹ̀ni ẹ ṣé o dúpẹ́ o kò tọpẹ́ ma ẹ ṣé o ọkọ ọba àdàbọ̀ òní ṣayé lẹ́sẹ̀. àmín àmín <laughs> it's all right ma ẹ ṣe rí three thousand naira yẹn ẹ lọ fi gba lọ́ọ̀yà torí pé ẹ máa pàdé ọmọ yín ní court lọ́la lágbára ọlọ́run ọba. ẹ Ojo torí olóhùn. kèké yẹn bá kó kókó síwájú mi jàre kí ni àtẹ ìṣe nìsín. ẹ olóhùn ní jẹ rọrọ lóye ìdàpọ̀ ìjọ ọ̀rọ̀ kóòtù ìjọ. ẹnu ṣé ẹ mọ gíráfìtì ẹ̀ṣẹ̀ tọmọ yín ṣẹ̀ ni ah, kí ló dé tẹ̀mọ́ ṣe báyìí ọmọ yín lọ lọ́wọ́ nínú àwọn tí wọ́n lọ digunjalè kì í tiẹ̀ wá ṣe pé wọ́n digunjalè nìkan wọ́n tún pa àwọn tí wọ́n lọ jà lólè ah, ah, ọ̀gá ọlọ́pàá ẹjọ́ ọmọ mi ò ṣe irú ẹ̀ṣẹ̀ tẹ́ ń sọ yìí ọmọ mi bọ̀ ń lé lálẹ́ ni wọ́n kó mọ́rọ́gà ní ẹjọ́ madam torí pé ẹjí àgbàlagbà ni òun bá mọ̀ nǹkan tó yẹ kí n sọ fún yín ẹ̀dùn ṣé irọ́ tó mọ yín pa fún yín nìyẹn irọ́ tó pa fún yín nìyẹn ní ọmọ yín tó ti confam tó ti ṣe statement tó ti dìde wá mo ti interrogate ẹ̀ ó ti confam lọ́dọ̀ mi ó ti sọ pé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ẹ̀yin wá sọ pé eh, wọ́n kò mọ roga kí ló ń jẹ́ roga ẹ jọ torí Ọlọ́run ṣé rí ẹ má torí pé mi ò kó owó tó yẹ kí n kó wá pé kẹ wá máa hun tọmọ mi ò ṣe mọ lẹ́sẹ̀ mo fọ Ọlọ́run bẹ̀yìn ní tí mo ní ni mo kó wá ìyẹjọ mi mi ò rí olùrànlọ́wọ́ kan tó lè ràn mí lórí ẹmọ ẹjọ. ìṣọ̀rọ̀ ìjàre ẹ jókòó máa ẹ jókòó ẹ̀mú tó máa sọ ni wípé à ìgbà tẹ sáré sọ̀tún tẹ sáré sósì o. wọn bá ń tẹ ẹrí kó wá nìyó àti ẹ̀dẹ́mú nǹkan tá a bá ṣe lórí ìyẹn ẹ wá sọ pé bail is free bail is free kí ló ń jẹ́ bail is free ṣe rí bail is free tí ẹ̀yin rí tí wọ́n lẹ̀ mọ́ ara ògiri káàkiri yẹn wọ́n ti lẹ̀ mọ́ kémi tó jọ iṣẹ́ ọlọ́pàá rárá bẹ́ẹ̀ ni mo sọ fún yín anamá kí n tàn yín jẹ bí mo ṣe wáyé kí n lo hundred years nídìí iṣẹ́ yìí bail is free tí wọ́n lẹ̀ káàkiri yẹn bó sì ṣe máa wà bẹ́ẹ̀ náà nìyẹn ìtọ́wò àwọn ọlọ́pàá tó jọ̀gà ṣe yẹn wà dà ẹ bá wa sọ fún wọn kó wọn ṣí kúrò ń bẹ torí òun làwa náà kàtà fi rò pé free free á dẹ̀ máa díjà lẹ̀ fún irú èèyàn bíi tèmi àtàwọn ọlọ́pàá níjọ iwájú iná ni ẹ jọ. ok ah ẹ try ẹ try kàn ṣí kúrò ní ara ògiri. ẹ jẹ́ kí wọ́n ṣí ká mọ̀ pé kò free. madam ẹ wo egbòkó jàre kí wọ́n ṣí bail is free kúrò lára ògiri wọ́n jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ mọ́bẹ̀ nìyẹn ìjọba sọ wípé bail is free bail is free it's true bail is free and nothing else than bail is free. ọ̀rọ̀ ah, owó free. ẹ ṣe ẹ ṣe ẹ ṣàánú mi ó free. ẹ ẹ ìṣọ́ra ìjàre ẹ lọ sí counter wọn a máa pe ẹni tó máa mú ọmọ yín jáde fún yín wọn á free ẹ. ìsókè ah, mo tọ́pẹ́ mo tọ́pẹ́ mà. ìfúnlọ́rọ̀ agbófinró oníwàkiwà kú àmójúbà ẹ̀san iná ìjọra rẹ̀ wò ó bá fi iná ìjọra rẹ̀ wò kò ó tó fi ìjà ọmọ ẹnìkan ilé ayé nìkan ó ti gbà. ẹ má bá ọmọ yín sọ̀rọ̀ dáadáa o kò sí nínú jàgídíjàgan rárá o ẹ ti gbọ́ mọ̀. ẹ wò ó bẹ́ẹ̀ tí ẹ sọ fún òun náà ti ń gbọ́ kódà bó jẹ́ ìṣẹ́jú péréte tó rọra lò ń bíbí ìṣẹ́jú kan ó ti kẹ́kọ̀ọ́ àbọ̀ òun náà kọ̀ ṣíọ ó yá jẹ́ á lọ ilé. tá a rí wọn sí náà ni. ìrìn ayé mi sáré wá ìrì ayé mi tètè bọ̀ wò. ó tá kókó mo fẹ́ rí ọ ìrì ayé mi. ẹ kọrin ẹ kọrin. ìrì ayé mi sáré wá ìrì ayé mi tètè bọ̀ ó tá kókó mo fẹ́ rí ọ ìrì ayé mi sáré wá ìrì ayé mi sáré wá. jésù ni ọlọ́run alágbára gbogbo bíi tíri arábìnrin rẹ tó kọ́ sí olúwa fàjáde olúwa ẹ fún wọn ọlọ́run alágbára gúúsù ni ìlà oòrùn ni ìwọ̀ oòrùn ni olúwa ìfilé wọn lọ́wọ́ ó ti rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló máa rí lórúkọ jésù kristi olúwa wa. ẹ ṣe kẹ́ màmá. Ah, ó ní hàn. Ah. ẹ rọ mà. ẹ sà á ah, àlàbẹ ẹ ṣe. ẹ wá sọ sí inú igbó yẹn sọ sí inú igbó yẹn. ẹ mú gèlè yín kẹjẹ ká máa lọ. Ah ẹ ṣé wọn dàgbà olúwa ló ṣe ẹ ni mo dúpẹ́ ẹ ṣé wọn. ó ṣeun tuntun láyé mi kò dáwọ́ dúró àánú ni mo rí gbà ó ṣeun tuntun láyé mi kò dáwọ́ dúró. ṣe tán. ẹ sà ah, gẹ́gẹ́ bí alàgbà ṣe sọ pé kẹ́ ẹ ní sùúrù kẹ́ ẹ nígbàgbọ́ pé ìyanu á ṣẹlẹ̀ mo nígbàgbọ́ pé ìyanu á ṣẹlẹ̀ ní àìpẹ́ ọjọ́ ìyanu á ṣẹlẹ̀. tí yóò pẹ́. ẹ láì ẹ mọ́jọ́ ẹ rí ìyanu ní agbára olúwa. ṣé a dúpẹ́ lọ́wọ́ yín wọlé ẹ ẹ wọlé ẹ jẹ́ ká gbé yín. Ah, ẹ má wọrí mo sì náà tí mo fẹ́ ṣe ìwẹ̀ fún ní odò. ok ẹ wọ́n dẹ̀ ti pè pé ọ̀hún bọ̀. ẹ kò burú ngbà yẹn. ẹ bá mi fi ṣe owó mọ́tò. ah èèyà. mi ò pé mo ti rí alàgbà tẹ́lẹ̀. <laughs> Ah, madam ẹ bá mi kí dáàdi wọ́n fún mi ní three thousand naira péré. Ah, kò tọ́pẹ́ sàn kò tọ́pẹ́. àmọ́ olúwa máa kú ní. àmín ẹ ṣé wọn dàgbà. ẹ eh, baby eh, ṣé mm, <laughs> o believe bàbá ìṣá. Ah, ẹ jẹ́ ká ní gbàgbọ́. ìwẹ̀ lásán máa ní àbí ẹwẹ̀ ju ẹ lọ ni. ìwẹ̀ lásán ni kò jù bẹ́ẹ̀ lọ ẹ ṣàjẹ́ ká pa ọkàn pọ̀ sọ́dọ̀ Ọlọ́run kó máa ṣe bẹ́ẹ̀. and ìyanu á dẹ̀ ṣẹlẹ̀. wọ́n ti ní ká máa ka ọjọ́ wọ́n lọ́jọ́ ni ká máa ka. ẹ ó sọ bẹ́ẹ̀ wọ́n ní ká ka ọjọ́ ọjọ́ mélòó la fẹ́ kà mi rò pé wọ́n á fún wa ní nǹkan kan tá a máa tọ́ lára wọn ìgbà tó ti ní kò ní ìgò tó yẹn. ok yálà a máa ká nígbàgbọ́ ńgbà yẹn. mo fi wá sùn yìí kẹ́ bá mi kìlọ̀ fún Jídé kẹ́ bá mi kìlọ̀ fún Jídé gidi gan tẹ́ bá rí bí Jídé ṣe ń lo àbúrò mi tí gbogbo ojú ẹ̀ wú. kí ló ló ṣe fún un ná. mi ì mọ̀kọ́ tó ṣe fún o bọ́ tẹ́ bá bó ṣe nu ọmọ ìyọmọ yẹn wà lọ sí tùǹsìn. kẹ́ bá mi sọ fún kó má gbé sáré àkọjá mọ́ṣáláṣí mi o kẹ́ yẹ bá mi sọ fún o. ìwọ ni mò ń ṣàánú mi jọ jọ ọlọ́run mo fi bẹ̀. hospital bo ló wà báyìí. orí ọ̀fẹ́ hospital ló wà. mi kìlọ̀ fún Jídé gan kó má gbé sáré àkọjá

tó bàbá mi gbé ń pa alákòóbá òsì tó kọ́ wíńtìrì ìtọ́jú tó lóun lògò wọ́n tún mi nínú lọ́sàn yẹn. gbọ́nà o tíjà nígbà wo lo di tíjà gbòòrò tó ń kẹgbà kiri tó lọ́nà ọmọ ọlọ́mọ tó dèrò hospital. yàgìdè yóò ọ̀rọ̀ wáyé lẹ ṣé wàá lọ ń tì mí má bàa ń gbó mi ẹ gbàgbé o àṣé ó pọ́sibù kiri wálé yẹn kó máa tẹ́tẹ̀ mi gbòòrò pẹ̀lú lẹ́bù mi ẹ̀dùn náà nítorí sáṣọ mi yàrá ìyá ẹ̀ má má nà yẹ́ ẹ̀ pa ni kí ẹ máa pè mí lórúkọ Yàgìdè ẹ lè imagine kí wálé ẹ máa pè mí lórúkọ kó máa máa ẹ gbàgbé o tí bá tún rí mo ti nà pa màá tún tún nà ẹ wo má má nà má má nà má má nà lọ má tún má nà tó má fi kọ́ lẹ́ta rẹ̀ yálàyà ẹ̀ kó máa pè mí lórúkọ gbòòrò ẹ gbàgbé. orí ẹ ò pé ni kí ló kọ ẹ gan ẹ mo ti mọ̀ náà nígbà tó ti ṣèrùngbọ̀n ṣẹṣẹrẹ ní ẹnu báyìí bíi tewúrẹ́ tó ti ń yọrùngbọ̀n o ti rò pọ́jọ́ orí ẹ̀ ju bó ṣe wà náà lọ tó múrun tó gbé yẹn sórí bíi ti wíìgì o ti rò pé ó dàgbà bíi ẹ eh, tó bá pè é lórúkọ tí ò bá wọ̀ fún ẹ ó gbọ́dọ̀ kúrò ńbẹ̀ kó má bá aṣọ rẹ̀ mọ́ àbọ̀ràn wà ńbẹ̀ ni. àyà ah, jíjẹ́ ẹjú jẹ́jú mi bẹ́ẹ̀ akínyí ah, kẹ́mi kú òfin wálé ah, kò pọ́síbù o òun ló máa sún àánú ọ̀yẹ́ ẹ̀ pa níbi ẹ̀ tí bá ka mọ́ ẹ gbàgbé o. irú ọmọ wo gan ni wọ́n ìfẹ́ yà gan kí ni wàhálà yìí ẹ o bẹ èèyàn gidi dorúkọ pọ̀ o ò ṣe bí èèyàn gidi èèyàn ní jíde kọsọkọ kò pìyà ẹ lẹ́mìí náà ọmọ aládùn bàríkà ni ọ ìwọ jíde tiẹ ọ̀ràn ló fi ń dá káàkiri. <laughs> ṣé o ti gbàgbé ṣé o rántí police station. ẹ ẹ yájú ilé gbàgbẹ́jọ́ èèyàn ló wà ńbẹ̀ èèyàn ló tún máa fi síbẹ̀ èèyàn ló kọ́ fún. àpò máa tún padà síbẹ̀ ẹ gbàgbé yẹn o. ṣọ́bọ̀ gidi náà ti mọ police station. màá ta àwọn ọlọ́pàá náà wà ńbẹ̀ ayọ́ gbé bẹ́ẹ̀. má pè mí lẹ́nu mi mo kìlọ̀ fún ẹ o dà. ẹ ẹ ok ok ìbọn ló wà ń sìn orí ọ̀fẹ́ hospital náà náà admit yẹn. ẹ máa tún jọ yín lójú wa tó lọ káyà ẹ mọ mẹ máa nà máa tún nà pa ẹgbẹlẹgbọ. wá wá wá wá bí olùyà. ọmọ fẹ àwọn yàtọ̀ sọmọ. wá bí tíṣà tíṣà yà kó o bá wọlé bàbá o ẹgbẹ́ mi. kí ọ̀rọ̀ alẹ́ ọ̀gá ẹgbẹ́ mi kòrò ẹgbẹ́ mi kòrò àwọn ẹgbẹ́ mi kòrò. ma láti bí oṣù méjì la ti ń ṣèpàdé lọ́fíìsì wa láti mọ ẹni tó kúnjú òṣùwọ̀n tá a lè bá ṣiṣẹ́ pọ̀ tá a lè gbọ́kànlé. bẹ́ẹ̀ ṣe ń ṣàlàyé gbogbo ọ̀rọ̀ yìí náà kò tí ì yé mi irú ṣọ́ọ̀wù gan-an lẹ̀ ń sọ nípa èyí. ẹ má nǹkan tá à ń ṣáà láti sọ ni pé à ń wá àwọn èèyàn tí wọ́n lè bá wa máa tajà tí àwọn máa kọjá fún bíi mákẹ́tà tí wọ́n lè máa sanwó fún wa díẹ̀díẹ̀ nǹkan tá a dẹ̀ ń sọ̀rọ̀ nípa yìí tó bá máa di bíi next week àmọ́ ajá bíi tírélà mẹ́rin fún yín but there was a time tí mo ti wá sí company yín tẹ́ sọ fún mi pé mi kún ojú òṣùwọ̀n tó láti bá yín dòwò pọ̀. ìgbà yẹn nìyẹn o no ìgbà yẹn nìyẹn ní ìsìn àti rí pé ẹ kójú òṣùwọ̀n torí ẹ̀ la ṣe wá bá yín inú wa dẹ̀ máa dùn tẹ́ bá lè ṣe fún ọmọ. ok kò sí problem tó bá ti yẹ́gun ti yín kò ti yọ rẹ̀ tèmi náà nìyẹn. ok ma tó bá dìgbà yẹn ẹ máa retí wa. bàbá ti fẹ́ máa lọ nínú ẹ ṣeun mọ́ ẹ ó dà wọn. ó dà wọn. ó dà wọn sàn. ó dà wọn sàn. díà abẹ́ mi kù. ṣé bàbá ṣe máa ń gbà lélẹ̀. surprise me. ah pastor joshua ọlọ́run gbà fún ẹ ah ah ìjọ wo la ìsọ̀rọ̀ náà tá a gbéṣẹ́ fún pastor joshua. in fact díà ẹ rí i pé pastor yìí ó wọ̀ tí yóò máa worship ọlọ́run máa ń gbọ́ àdúrà àwọn kan ju àwọn kan lọ. a ò lè súnmọ́ ọlọ́run ọlọ́run gba tiẹ̀. àbí fàyà. Ah, ọlọ́run jẹ́ oṣù ẹ̀dínlẹ̀. àmín àmín. a máa tọ́jú Joshua yìí ah, o. ìfàtẹ̀wé mi gan-an máa máa bọ́ ọ́ bí ìgbà tí. I'm telling ṣe. uncle ṣé ẹ ṣì máa padà wá ni àbí ká clean up room yẹn. no mi ò padà wá mọ́. káwá ló tó gbà wá yìí. gbígbé báwo ni ìrìn ẹ̀ mi ò pé kí n gbé ẹ délé kí n já ẹ lẹ̀ lẹ́nà. <laughs> ó fọ́ ni alákòóbá máa ní ọmọkùnrin o ṣáà gbọ́ngbà tọkọ mi pè mí lẹ́ẹ̀kan tó lóun ti wà nílé wá ló fẹ́ lọ gbé wá ló fẹ́ já mi nílẹ̀ nílé irọ́ o tó bá ti dé jọ́sọ̀ jẹ́ àrùn kó o já mi kàkẹ́. ok o ti gbọ́ o ní boyfriend àá náà níyàwó. ó dà nǹkan tí mò ń yọ ṣe mo gbọ́. no problem eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó dẹ̀ dìbò ọba. ó di sunday lágbára ọlọ́run. Ah, ah sunday kìíní ọlọ́lá pé ó. mi ò lè wá lọ́la understand ó di sunday ọkọ mi máa lọ church lọ́jọ́ sunday èmi ò tẹ́ nílò bí kankan máa dẹ́sẹ̀ ẹ̀fọ́ opportunity yẹn wá kó tó délé àjọ máa délé papọ̀ ni understand now. ti bọ yín. wá kí ló dé ibùdó ló ti rí. ẹ yá kí n gbé ẹ délé náà. irọ́ irọ́ bá mi dúró bí ó dà kó gbọ́ nǹkan tí mò ń sọ látàárọ̀ bá ti dé jọ́sọ̀ já rẹ̀ já mi já mi já mi já mi já mi já mi já mi já mi já mi já mi jọ nítorí ọlọ́run já mi já mi bọ́ọ̀lù. hello hello hello network yóò máa ṣá ah. Kabiru. olórí burúkú ni ẹni ṣé mi ni Kabiru ah, ìwọ ọmọkùnrin yìí má ti ya wèrè o ẹ eh, o tún lórí láyà o tún gbé obìnrin wá sí hòtẹ́ẹ̀lì tí mo ti ń ṣiṣẹ́ orí páyẹ̀ tí wàá bàjẹ́ tán pátápátá báyìí. Kabiru mi ò gbọ́ wọn tó ń sọ. a ah, Yọ̀mí ìwọ gbọ́ngàn tèmi sọ a Yọ̀mí o gbọ́ ọ ó gbọ́ ohun torí olórí burúkú obìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ ló ṣe ń pretend pé gbọ́ ayé ẹ̀ ti bàjẹ́ olórí burúkú ààrẹ ìwọ gbọ́ngàn tẹ̀mí sọ àbí ò dẹ̀ ní gbọ́ mọ́ tó o ṣe gbọ́ngàn tí mò ń sọ ń sìn yẹn ò ní gbọ́rọ̀ mọ́ títí ayé ìwọ olórí burúkú kò ní dá fún ẹ olóṣì oníṣekúṣe aṣẹ́wó oníranù sórí tó ṣe ń bá a lọ yìí ó máa lu mágùngùn ẹ̀yìn ayé ẹ̀ níbo lórí burúkú aláìlójú tí olóṣì oníṣekúṣe. bóyá fo court kò pẹ́ni náà padà bí báwo. mi ò nígbà tí pé padà tó bá yá á pè dáre. hello hello ah, lórí burúkú torí obìnrin tó wà láìgbẹ́ ẹ̀ ló ṣe ń ṣe lórí burúkú tó ń ṣe. Eh, Sunday àbí àṣírí ọmọ mi máa kọ́ gbó ẹ o. ilé ayé ìka ò ti gbàdájọ́ rẹ̀. ilé ayé lòbìlẹ̀ jẹ́ ó ti gbàdájọ́ rẹ̀. tilé ayé apanilẹ́kún jayé ó ti gbẹ̀san ìwà rẹ̀. kí ni mo rí lára olórí burúkú ààrẹ tí mo ṣe ń sáré gan tẹ̀lé hmm, ìlú náà ló fún mi hmm, yọmi kí ẹlẹ́dẹ̀ẹ́ máa gbọ́ níbi tó bá wà báyìí sórí tó bá mọ̀ pé wọ́n tún bí ẹ dá ìjọ́ tó bá bí ẹ tó mọ̀ pọ́n bí ẹ dáadáa tí ìyá àti bàbá ẹ bí ẹ ìwọ tún gbóbìnrin wá sínú òtẹ́ẹ̀lì wò ó wíire pé ni mo máa dà sórí best bed fún wa tẹ̀lé bàjọ́ wa wo wo lẹ́ máa sáré jáde nínú bíbá yìí wo lórí burúkú ọkùnrin. ìwọ ló gbé woman yìí. èmi ni. good ìgbà tó ti lè jẹ́wọ́ báyìí nísìnyí àti rí solution because sori statement máa yí ìkọ́lẹ̀ tẹ́tẹ́lẹ̀ fúnra rẹ̀ ó ti ti owó ààrẹ ìbò àwọn ṣọ̀lọ̀ kan tí mo ti fojú rí èmi náà ti wá wò wípé pẹ̀lú tí màá yìí kọ tá a bá gbé sọ́tún tá gbé sósì ó yẹ ká wá ibì kan ká gbé ọ̀rọ̀ ẹ̀ sí you understand airport Lizzie kí n tó involve fully lórí kéèsì yìí a máa mú owó yẹn lọ sí level percentage jàre bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ so sixty percent ni màá gbà lọ́wọ́ ẹ tí wọ́n fúnra rẹ máa mú forty. Túnjí. iṣẹ́ ah, ní pariwo rọ̀rọ̀ burúkú olùsọ lẹ́nu yẹn kí wọ́n gba sixty percent lẹ́mi tó jẹ́ pé mi ni mo lọ fara ṣẹ́ tí mo jí owó gbé mbẹ́ kò jọ. Lizzy. Mm, kò jọ. ẹ ah, wẹ fine kò sí problem gbà yẹn èmi náà ò tiẹ̀ láìkó owó tó bẹ́ẹ̀ <laughs> kí la mú wálé ayé kí la fẹ́ mú lọ kò sí wàhálà èmi á sọ fún honourable wípé ti jẹ́wọ́ fún mi pé wọ́n ló gbé owó wọn so màá ní kàn ṣáàjì kéèsì yẹn sí court ẹ̀rẹ̀ eh, sókè èmi fúnra mi máa kọ report ibi tí bá dẹ̀ jáde sí láyọ̀ àti àlàáfíà náà mi so kò sí wàhálà má lọ má lọ Lizzy kò lè tún yẹn má lọ it's true now. kí ni wàá kí ló ṣe wàá dé lè sọ mí sẹ́wọ̀n. àbí. mo bá ti ń kọ́ ọmọ àṣewọ́ náà ti láìkọ̀ mi jù ṣé bí wàá bẹ̀ mí kí bóyá o fẹ́ handle criminal aspect of it ni ma ṣe ẹ̀wọ̀n kí òkè bóyá o wà entitled sí nǹkan bó ìwọ́n kó ló dictate nǹkan tó ma fún ẹ fún mi. àbá wàá fún ẹ forty percent baby. forty percent. kò dé parí gbogbo ẹ kó make it very clean. Ah, ah. o lè ní ẹ. o lè ní ọ̀nà. báwo ló ṣe máa ń sọ̀rọ̀ báyìí. ó fẹ́ràn owó jù. ìwọ hmm, lẹ́kì. Ah, kí ló dé wàá fún mi ní forty percent. ìwọ mo kọ́ tẹ̀lé report mi fẹ́ lọ kọ ní ẹ̀. kí ló fẹ́ kọ́ tó ọ̀rẹ́ kí ló fẹ́ kọ́ tó o ti wá ṣe rí. wẹ́ẹ́ má jẹ́ ká fi lọ́ pátá. nǹkan tí mo mọ̀ pé mo lè ṣe at the end of the day ni pé ká pe owó yẹn ní fifty fifty. fifty percent. lẹ́yìn yẹn mi lè ṣe jù bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn àkìlì gbogbo yẹn ọlọ́run ayọ̀ mú kó mi ti mú wáyé. ó bẹ́tà ó bẹ́tà now nígbà tó ti agree lórí ìtàdíjọ́ sí ilé ìsinmi n um, tó kàn tá a máa ṣe ni wípé statement tó kọ yẹn a máa cancel ẹ̀. Eh. ṣíà èmi máa fàyà ìwọ máa wọlé iṣẹ́ tèmi ni màá yọ kúrò nínú fáìlì máa fàyà wàá wá kọ ìmíì sórí gbogbo ìgbésẹ̀ tí o sọ wípé ìwà àti màyẹn jọ gbé bẹ̀ ṣe ń bọ̀ títí dòtẹ́ẹ̀lì bó ṣe jáde and so on and so forth yẹn wà á kọ everything jáde tó bá ti kọ jáde sórí statement ọ̀dọ̀ ẹ̀yẹn àti tiẹ̀ o lè máa kọ àwọn report kan lé lórí bí ẹni wípé èmi fúnra mi ti lọ ṣe àwọn investigation kan ṣé you understand so tí n bá ti lè tender gbogbo eléyìí definitely máa yẹn ti lose yóò gbàgbé ẹ̀ ó ti lose so bí yẹn ṣe jẹ́ nìyẹn <laughs> kò sí problem. ṣe jẹ́ wàgbà yìí nà sinimá yẹn nà kọ́fà máa ṣe mí. Ah, bẹ́ẹ̀ ni ìlú mẹ́ẹ̀ ni <laughs> ok no Lizzie ọ̀dọ̀ mi ló ti máa ṣe statement yẹn. ìfòlọ́rọ̀ agbófinró wá kí wàá kú àmójú ẹ̀sán. finá ìjọra rẹ̀ wò ó bá. ọ̀gá ọlọ́pàá ọ̀rọ̀ yóò fẹ́ yé mi náà nígbà tí mo ní kẹ́ bá mi arrest èèyàn tẹ̀tẹ̀ tó jẹ́ kó gba béèlì ẹ̀ ṣó ti jẹ́wọ́ pòun ló ń gbé mi lówó ni. Um, honourable gẹ́gẹ́ bí nǹkan tí ẹ̀yin náà mọ̀ dáadáa ṣe rí òfin ọlọ́pàá àti ìlànà ẹ̀ kò fààyè sílẹ̀ wípé ká detain suspect for more than twenty four hours sọ̀rọ̀ mi yẹn sà nígbà tá a ti lọ́pọ̀tunity àti rẹ́ni tó rẹ́dì láti dúró fún un tó dẹ̀ sọ fún wa wípé anytime tá a bá ti ní ìdí ẹ̀ ẹnìyàn á wá definitely a ní láti grant bail ẹni yẹn náà <laughs> n tó ṣẹlẹ̀ nìyẹn ṣùgbọ́n ẹ má wọrí sá ẹ fọkàn balẹ̀ èmi àti òun náà ti sọ̀rọ̀ lórí fóònù ní àárọ̀ yìí ó dẹ̀ ti jẹ́ kí n mọ̀ wípé òun máa wá síbí because mo ní àwọn ìbéèrè kan tó wà very important tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín mo dẹ̀ fẹ́ kó náà wà lórí ìjókòó. good kó dé ẹ náà ló dáa mo mọ̀ pé tí Lizzy bá dé tójú èmi àti ẹ̀kọ́jú báyìí Lizzy àjẹwọ́ pọ̀ ló ń gbé mi lọ́wọ́. ẹ má um, statement yẹ ẹ òun náà ló wà ní ibi tí yín lélẹ̀ tí ẹ̀ ní eléyìí. láyé kí wọn ẹ má bẹ̀rẹ̀ pé mo pẹ́ torí ó níbi tẹ́mi náà fẹ́ lọ àmọ́ ńgbà tẹ́ ní kí n yọjú sí ní oṣù wa. it's alright. ẹ̀wẹ́ um, honourable mo sọ wípé tí Lizzy bá ti wà around mo ní àwọn ìbéèrè kan mo fẹ́ béèrè lọ́wọ́ yín ẹ má bínú bí n bá ṣe ń béèrè ọyàn lọ́wọ́ yín oníkẹ́ máa bá mi dáhùn ṣẹgbọ́sà nígbà tí ẹ̀ ń bọ̀ lójú ọ̀nà nínú mọ́tò ẹ̀yìn àti Lizzie ṣé lóòótọ́ lẹ pe ẹnìkan wípé ẹ fẹ́ wá gbé owó fún lálẹ́ yẹn. òótọ́ ni mo pe yan. òótọ́ ni. yes. okay. ìgbà tẹ́ dé hotel room ṣé lóòótọ́ ojú yín ni Lizzie ṣe wọ bathroom tó lóun fẹ́ lọ wẹ̀. òótọ́ ni. okay. honourable ìgbà tí Lizzie wọ bathroom yẹn òótọ́ lẹ jáde síta àbẹ́ẹ̀ jáde mo jáde bẹ̀ tọ̀tọ̀ ní nǹkan tí mo lọ. oh my god honourable ìyẹn mo fi sọ fún yín wípé nǹkan tí n bá béèrè nìkẹ́ dáhùn mi ò ní kẹ́ ṣàlàyé yes or no ẹ jáde ẹ jọ ìgbà tẹ́ máa fi padà dé láti ìta tẹ́ lọ yẹn tẹ́ máa fi wọnú yàrá lísì ti sùn àbí kò ti sùn nígbà tí máa fi wọlé lísì ti sùn àmọ́ nígbà tí lísì máa fi gbé mi lówó èmi náà ti sùn. oh my god honourable tí mò ń bí kọ́lẹ̀ dáhùn à ń sọ irú ẹ̀ ń sọ irú kó pẹ́ kó múra wọn náà very simple ah, but ẹ ṣáà agree wípé Lizzy ti sùn no problem then what are we talking about my friend please ẹ jọ tó ẹ jọ tó lọ. ṣe rí pẹ̀lú statement ẹ ṣe sílẹ̀ àti tí Lizzy náà ṣe kò sí ìdánilójú wípé lóòótọ́ Lizzy ló gbé owó yín ìtumọ̀ gbogbo ìbéèrè tí mò ń bí yẹn sọ wípé ìgbà tí ẹ máa fi jáde nígbà tí Lizzy wà ní bathroom yẹn ẹni tẹ́ ẹ pè nínú mọ́tò nígbà tẹ́ ẹ ń bọ̀ òun lẹ lọ gbé owó fún ta period. ọlọ́pàá ọlọ́pàá ó ṣe rí gògò nìyẹn ṣe rí honourable èèyàn pàtàkì ní kò dẹ̀ sí nǹkan kan tí màá fi wò wípé bóyá kí n fi jújú kan bòyìn lójú nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí there is nothing like that but ẹ jọ torí Ọlọ́run pẹ̀lú àlàyé tó wà nílẹ̀ tí gbogbo àdìjọ ń fi etí gbọ́ yìí sọ̀rọ̀ mi yẹ yẹn sà kò kò sí ẹ̀rí tó fìdí ẹ̀ múlẹ̀ wípé Lizzy ló gbé lówó yes kò sẹ́rí ẹ̀ bẹ́ẹ̀ ṣe wà yìí sà tẹ́ bá dé court ta láǹfààní àti fi àwọn statement ẹ̀yin méjèèjì yìí hàn ta náà dẹ́ kó gbogbo report àwọn investigation tá a ṣe ta kó gbogbo ẹ̀ sílẹ̀ ẹ má kí n tọ́ yín jẹ ẹ má lose yes my own advice is this ìsádàkẹ́ padà sí ọ̀dọ̀ ẹni tẹ́ gbé owó lọ fún ní ọjọ́ yẹn tó bá jẹ́ pé lóòtítọ́ lọ́kàn ara yín ẹ gbé owó lọ fún anybody àwọn ọ̀rìn yín kàn rí bó ṣe rí yẹn ni ẹ ronú síbi tó wọ́n yín wà the bitter truth tó wà bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀ mi yé sà so a ní right láti máa fìyà jẹ ẹni tí ẹni tí ó ṣẹ̀ sọ̀rọ̀ mi yé yín ẹ pẹ̀lẹ́ sà. listen. ọ̀gá ọlọ́pàá sà kò tọ́pẹ́ sà ẹ boku bajelo, boku bajelo, boku bajelo bókú bá jẹ lọ. bókú bá jẹ lọ bókú bá jẹ lọ. bókú bá jẹ lọ ọgbọ̀n á jẹ bọ̀. ọ̀rẹ́ ti sún èmi báyìí èmi ò láyò ó tèmi ti fẹ̀ ju gbogbo eléyìí lọ́nà àwọn mo ń lọ sí kọ́ńpìlì yẹn wọ́n dẹ̀ ń sọ fún mi pé kí n padà wá kí n padà ó dẹ̀ lẹ́ẹ̀kẹta ní kọ́mpútà tí n bá ti lọ tí n bá ti submit gbogbo nǹkan tó yẹ kí n submit tó máa fún mi contract lọ́wọ́ kan ni ah, bí ẹlẹ́kẹta ń sìn padà wá padà wá ah, ó dẹ̀ ti wá sú èmi báyìí mi mọ̀ ta máa ṣe sí o mi mọ̀ ní ta máa kọ sí gbẹ̀dú eléyìí mo fi kí wá rí ẹ o ó ti sú mi o. Hmm. ara kan tí máa sọ fún ẹ nìyẹn kó súnmọ́ lọ́hùn kó máa gbàdúrà déédéé kí ṣe kó máa gbàdúrà lásán ìṣòro àpéjọpọ̀ àwọn èèyàn lọ́hùn ó ṣe kókó Eh, ṣùgbọ́n kò tí ì bàjẹ́ báwo rè àdúrà ò tí ì tó náà ní nígbèsí ayé eh, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá a mọ̀ ń ta tó jẹ́ pé wọ́n kàn wá wá sí ilé ìjọsìn wa tá a ràn lọ́wọ́ à ń bọ̀sibọ̀ sí ìwọ tó jẹ́ ọ̀rẹ́ mi báwo eh, rè àwọn àkànṣe sí kó tó máa ṣe fún mi ni pé ọṣẹ funfun ni kò wá ọṣẹ funfun ra èyí tó máa ń kó jẹ ọṣẹ funfun ra kó ṣáà ti jẹ funfun bẹ́ẹ̀ àmì lò ẹyọ kan màá wá ṣiṣẹ́ sí lórí tó bá fi lè wẹ̀ lẹ́ẹ̀kan pẹ̀lú ọṣẹ funfun yìí ẹ̀ẹ̀kan péré ìjáde ẹ̀ báyìí ire ni. owó ewo lè lé ìwà aláìlé ìtẹ̀ tẹ̀ pọ̀ ní madam lam ṣé mo lè kó wálé yìí. ìgbà tó bá ti wẹ̀ ni kò mú wa. wà á rí ìtọ́ tó bá ṣẹlẹ̀. oṣù ọ̀ tí màá lọ tí màá kí ni gbogbo eléyìí o dẹ̀ mi kọ̀lẹ̀. wàhálà yìí ti pọ̀ Ṣadé ni àwọn tí mo introduce ẹ̀ sẹ́ the other time. Ṣadé to introduce mi tó sọ pé òun ló fẹ́ fẹ́. pastor ah fẹ́fẹ́ kí ni mélòó lè mi gan sílẹ̀ máa fẹ́ mọ tó jẹ́ pé ibi tó dé O, é tó dùn mí ju tiwa àfi bí kẹ̀tẹ̀ ah lọ wo wọn máa ṣe báyìí yọ mí níjọ́ olùfẹ́ máa ṣe lè dà àgbélé ìwájú lẹ̀ àgbélé ìwájú lẹ̀ eléyìí ara O, pé tó eléyìí O, sọ̀rọ̀ jù ilé yóò ṣe báyìí yá ah, tí o bá gbéyàwó sí ló ṣe máa ìwọ náà máa gùn mẹ fún rẹ ni. o fi yẹn lẹ ṣé ti báyà ti mú ọṣẹ yẹn dé white àbí. mo dé tán mo dé tán. wo ẹ lọ. Ah, ah. ẹ kú yàn. mọ báwo ni mo wà ókè. báwo ni sílẹ̀. ẹ wò ó adúpẹ́ fọlọ́run tí mo ṣe ń bọ̀ nsìn mo pàdé ọ̀rẹ́ yín bọ̀dà yomi yẹn lọ́nà ẹ wò bọ̀dà yẹn ti láìkó obìnrin jù wọ́n kọ̀ bẹ̀rẹ̀ sí ń kọ́ hello i love you i kiss you i do this i do that ẹ wò ó mi láìkí ẹ mi láìkí bọ̀dà yẹn rárá rárá ni àti wípé ṣé mọ̀ pé ìránṣẹ́ ọlọ́run lẹ́yìn tọ́wọ́n èèyàn bá wá rẹ̀yìn àtẹnìyàn kí lẹ fẹ́ jẹ́ kó máa sọ hmm. kò ní dà ẹ má jẹ́ kó ta ipò sí àlá yín dáàdì ẹ wo èmi ò fẹ́ mi ì fẹ́ kí ẹ máa bá rìn. mọ̀mí kò yẹ kó máa sọ̀rọ̀ báyìí ó yẹ kó tiẹ̀ yíwọ náà ju ẹlòmíì lọ ìgbésí ayé tó ń tó ń tó ń live yẹn nítorí ohun ayé pọ̀ ní sàkání ẹ̀mí ó sì ń sá fún ohun ẹ̀mí ṣùgbọ́n ọjọ́ tí flesh ẹ̀ yìí tó bá weak dáadáa tó sọ spirit man ẹ̀ di lílò ìgbà yẹn ni ọ̀tun nǹkan ọ̀tun wọn máa ṣẹlẹ̀ sí i. tí wàá rí ìṣọ́ pé ọlọ́run ò fẹ́ kọ ẹlẹ́ṣẹ̀ àfi kó ronúpìwàdà. tí o bá dẹ̀ máa ronúpìwàdà èèyàn bíi tiwa náà lọ́lọ́ máa rán sí i tí o bá rí ẹ tó máa sọ̀rọ̀ fún nípa nǹkan ọlọ́run kò lè yí padà ní ìwọ̀n ọgbà tó jẹ́ pé ó ti jẹ́ ọ̀rẹ́ mi mo ti ń wọ́nà tí màá fi máa fà wá sí church tó bá ti wá sí church tá a ti ń fọ̀rọ̀ ọlọ́run pọ̀ kó tó pẹ́ kó tó jìnnà pàpà wọ́n sì mú pé kó náà máa yí wa padà. ìyẹn náà dáadáa di ọlọ́run adé bọ́kùn ìpàdé lágbọ́rọ̀ ọlọ́run àmín dájú kílẹ̀ tí wàá rí jẹ báyìí. ẹ mi ò tiẹ̀ tí jẹun náà mo ẹ jẹ́ kí n sáré wọ kíchìn ẹ jẹ́ mo kàn máa ń wá nǹkan kan ṣùgbọ́n ọlọ́wà sábàá dọ̀tún ẹlẹ́yà. kí ló wá ń yà ẹ́ lẹ́nu ń bẹ̀yìn sí. bọ́ńtì ẹ wá báwo lẹ ṣe ṣe. Ah, pastor Mákànjú ni o. Ah, kí ni ti pásítọ̀ Mákànjú. wo pásítọ̀ Mákànjú o sọ bẹ́ẹ̀ o dẹ̀ rí bẹ́ẹ̀ o ló ṣe prayer fún mi ó ní láàárín ọ̀sẹ̀ kan o ní màá ríṣẹ́ ìyanu sórí kọ́sẹ̀ gangan tó pé àwọn aláàánú ti dìde lóríṣiríṣi. nígbà tí èmi ò fi taratara nígbàgbọ́ náà àwọn pastors yẹn jàre torí nǹkan tí à ń gbọ́ ń pa wọn pé wọ́n máa ń lo dúdú bákan bákan. Ah, ah, ọmọ àdámọ̀ pásítọ̀ Mákànjú àtijọ́ tèmi ti mọ̀ mi ò róògùn dúdú lọ́wọ́ èrí o ó dẹ̀ ṣe ti tèmi ó jẹ́ ó ní láàrin ọ̀sẹ̀ kan ó ní màá rí iṣẹ́ ìyanu mo dẹ̀ rí ah, ẹ wò náà ó jẹ́ ká aláàánú lọ́tún ló sì báyìí aláàánú dìde sí mi ṣé wàá rí ọ̀rọ̀ ilé ayé yìí bí ìlú gangan ni ah, ibi tó kọ sẹ́nìkan ó di kejì ló kọ sẹ́lòmíì. àwọn náà ṣe gbogbo nǹkan tó tó. madam ẹ ká sàn. àǹtí ẹ ká sàn ẹ kú jọ mẹ́ta kí lẹ wá ṣe ládùúgbò wa. ẹ wo mo wá àwọn kọ́sítọ́mà wa kan ládùúgbò yẹn ni mo á ní kò ní dáa kí n kọjá wájú ilé ọba kí n má kàn bá. ẹ ṣeun gan ni àbúrò lára àwọn tọ́lọ́run rán sí mi nìyẹn o. ẹ ṣe wá ń ṣe. àwa kọ́ o ọlọ́run ọba ni àti wípé nítorí parípẹ́ kójú òṣùwọ̀n tá à ń kọjá wá fún yín tẹ́yìn náà dẹ̀ ń kó wá fún wa lásìkò tó yẹ wáyé tá a fi ní máa kọjá sí fún yín wọ́n máa kọ́ntínú láti máa ṣe fún yín ni. àǹtí tó bá yẹ pé bẹ́ẹ̀ ló ṣe rí ẹ ẹ má gbàgbé mi náà o hmm. nítorí pé irú àwọn kan báyìí lèmi náà ń tà ẹ hmm. mi sá o. èyà ẹ má wọrin ṣe rí nǹkan tó wà ń bẹ̀ nísìn ni pé tẹ́ bá ti rí wọn ẹ ti rí wa. madam a retí yín last week tẹ́ sọ pé ẹ máa wá àdẹ padà rí yín. ẹ wò ẹ má bínú ṣe mo sáré lọ síbi kan last week yẹn ni. ó dáa o ìjọ wa ni ká máa expect yín bá. anytime from now problem a máa retí yín. ẹ wo madam èmi ti fẹ́ máa lọ. ah kí ló dé ẹ jẹ́ kí n ṣe yín lálejò. a ah, máa dìgbà gbogbo. èyà ẹ ṣeun ní ó dáhùn ma ẹ ṣeun. hello Liz akílódé o kàn mi dúró si ìbàyí ni now Eh, ibi tó júwe fún mi náà ni mo wà ẹ na àkànó superstores àbí náà kọ ibe ni mo wà jàre àwọn kan ń dìlé mi báyìí ni jàre à mo ní nǹkan tó pọ̀ láti ṣe o ah ẹ ok ọ̀dà it's alright it's okay èmi náà wà ń bẹ̀ ó ṣe. lọ́dọ̀ mi ni mi wà mo mo ṣe sáré fẹ́ excuse ara mi kúrò ní. Ah. dẹ̀ ń dá mi dúró látẹ̀kan. Túnjí èmi mò ń bẹ̀ sọ̀rọ̀ ọwọ́ mi lòwò. kí ló tó ń ṣe báyìí náà èmi kàn rí pépà kan lọ́wọ́ mo rò pé lẹ́tà ló mú wá fún mi ni náà. ok lẹ́tà ló wá gbà mí àbí. wọ́n ló mọ̀. wà lára ẹ̀ kí ni ti wọ ẹ lára bí ẹ̀wù ó ti wọ sára already ó ti daṣọ mọ́ ẹ lọ́rùn ah rọra o ó ti pọ̀ jù o like owó Túnjí o like owó go ah o lè fi owó bọmọ yẹn ṣeré. ó dà mo ti gbọ́ ah! mo ti gbọ́ ìwọ ló mọ jàre. ó dà ah! mí. wow <laughs> oh in fact ó ṣe gan ni o inú mi dùn gan o thank you very very much <laughs> but uh, eh, Lizzie because mi ìfẹ́ ká jà o ṣé n tó gbélé mi lọ́wọ́ yìí ṣé tí n bá dé bank kò ní dìjà. jí báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ṣé mo jẹ tó màmá mú un ṣeré ni máa wọ̀ rẹ̀ kí n tó kọ chẹ́ẹ̀kì gan mo ti pe account officer mi pé orúkọ báyìí báyìí báyìí báyìí ń bá withdraw certain amount òun pé kàn bá mi hàn náà chẹ́ẹ̀kì ń dẹ̀ no problem. good kò sí wàhálà ó ṣe ó ṣe gan ni o <laughs> ọlọ́run á máa ràn yín lọ́wọ́. àmín á máa ràn yín náà lọ́wọ́. àmín o àmín náà làwọn sá máa ṣe. <laughs> àjọṣe wa wà ní bàjẹ́. ọ̀dà kò sí wàhálà wẹ Liz mi ní pẹ́ kúrò nílẹ̀ yìí o tó lọ́ra ń pé wọ́n fẹ́ transfer mi báyìí o. kí ló ṣe wọ́n orí wọn burú ni kí ló sọ pé o ṣe kí ló ṣẹlẹ̀. Liz kí ló tó ń sọ̀rọ̀ báyìí mi sọ pé ó fẹ́ sack mi mo ní wọ́n fẹ́ transfer mi mo fẹ́ lọ ṣe àwọn course kan ni. ẹ ẹ una tat náà kọ́ ẹkẹ lómi lọ ṣe course náà àbí kán gba arrange lecture yín sí ìlú ìyá o ah. gbogbo ẹ ti yé mi torí pé tí business bá lọ lọ́tún tó ń lọ ah. lọ́sìn káṣá lè máa rí mi defend ara wa iná ìjà kò sí wàhálà wọn gbé mi lọ sí anywhere. ìjú kérékéré wò ló ṣe mi láìkẹ́ o àyà mi ti já sí wàhálà o gan ni o a tún máa rí mi eh, ṣe lágbára Ọlọ́run àmì àmì gan thank you very much. ṣé wàá gbẹ̀sán àṣesílẹ̀ ilé ayé ẹsẹ̀ mẹ́fà ni gbogbo ohun tó bá ṣe àṣesílẹ̀ ni. ẹ ṣàyè rẹ̀ bó dọjọ́ ọjọ́ kan ẹ̀san ń bọ̀ wá. ẹ ṣàyè rẹ̀ rántí ẹ̀san kó lè ṣàyè rẹ̀ jọ̀wọ́ rántí ọ̀run kó o méjèèjì ló lẹ́san. sista jọkẹ́ abayín yọ̀ gan-an mo wá gbàládùra pé inú yín tó ń dùn lé ní kò ní dìbànújẹ́ o. àwọn dáàdì lọ́rọ̀ kékeré kan tó fẹ́ bá yín sọ. mọ́mí ìjọ èmi náà lọ́rọ̀ kan tí mo fẹ́ sọ. ẹ̀yin náà lọ́rọ̀ tẹ́ fẹ́ sọ àmọ́ time ti lọ. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n sọ tinú mi jọ. ó yá ẹ jẹ́ kó ó yẹ dìde. ìgbà tí mo wá rí àwọn dáàdì wa lórí ìṣòro kékeré kan tí mo ní wọ́n sọ fún mi pé àwọn fẹ́ sáré lọ síbi kan wọ́n ní pastor Joshua máa bá mi ṣe ètò àdúrà yẹn ah, ẹ wò inú mi bàjẹ́ torí pé àwọn gangan ni mo fẹ́ kán bá mi ṣe ètò àdúrà yẹn but wọ́n ní tí n bá ti ní ìgbàgbọ́ ipò ohun gbogbo á di ṣíṣe níwájú Ọlọ́run ní òótọ́ bí wọ́n ṣe ṣe ètò àdúrà yẹn tán báyìí kò tó ọ̀sẹ̀ kan iṣẹ́ ìyanu bẹ̀rẹ̀ sí ní iṣẹ́ lọ. ọmọ ìgbàlà ẹ kí aleluya adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ó ń fi ara ẹ̀ hàn nínú ilé ìjọsìn wa yìí ṣé wàá rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní ohun tí mo fẹ́ bá wa jíròrò lórí ẹ̀ lónìí ṣùgbọ́n gbogbo ohun tí mo ti gbọ́n bílẹ̀ ni ọ̀tọ̀ ni nǹkan tí màá bá yín sọ̀rọ̀ ń pa ẹ̀. ẹ wò ó ṣe kókó ní ìgbésí ayé kìrìsìtẹ́nì ká ní ìgbàgbọ́ tó dánmọ́rán tó ṣe yẹ kó bá mi lọ sínú ìmọ̀ Hébérù orí kọkànlá ẹsẹ̀ kínní àti ìkejì. ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí ìjẹ́rìí ohun tí a kò rí nítorí nínú rẹ̀ lé àwọn alàgbà ti ní ẹ̀rí rere ẹ wò ó ṣe kókó kí oníkálukú wa kí a ní ìgbàgbọ́ nínú Jésù torí Ọlọ́run ti sọ pé kí nínú ọ̀rọ̀ mi kò ní lọ láláìṣẹ tí Ọlọ́run bá ti sọ pé ìlérí mi sí yín lélẹ́yìí pé ohunkóhun tí ẹ bá béèrè ní orúkọ mi máa ṣe fún yín ẹ̀mí sì ni Ọlọ́run àwa kò rí o ṣùgbọ́n ó mọ gbogbo ó sì lè ṣe gbogbo nípa ọ̀rọ̀ tí mò ń sọ tí a bá wo johannu kínní orí kínní ó ní ní àtètè kọ́ òun ní kínní ọ̀rọ̀ sì wà pẹ̀lú tani táwa ni ọ̀rọ̀ náà ọ̀rọ̀ kí ọ̀rọ̀ tí ọlọ́run ọba tí ó dá wa sáyé bá ti sọ sílẹ̀ báyìí kò lè lọ láláìṣẹ a ní ìgbàgbọ́ nínú àdúrà tí à ń gbà pé kò sí bó ṣe lè rí kí òkè ìṣòro náà kó ga tó ọlọ́run àbá aṣọ di pẹ̀tẹ́lẹ̀ ni kí a máa gbàdúrà lóòrèkóòrè torí ogun níwájú ogun lẹ́yìn ogun lọ́tún ogun lósì onígbàgbọ́ di ìhámọ́ra ọ̀run wọ̀ kí o lè ja àjàyè ìgbàgbọ́ ṣe kókó tí a bá sì ti ń gbàdúrà kí a máa ní kí a má ní àà ìgbà tá a bẹ̀rẹ̀ àdúrà yìí mo bẹ̀rẹ̀ ṣáájú mọ́mì junior ó ṣe wá jẹ́ pé àdúrà mọ́mì junior lọ́lọ́run kọ́kọ́ gbọ́ kó tó di tèmi màá fẹ́ kó yé wa wípé àsìkò ọlọ́run ló jà jù kí ọlọ́run kó wà pẹ̀lú gbogbo wa. àwa sì ní ìpàdé bíi méjì mẹ́ta kan tí a fẹ́ lọ ṣe nítorí náà ẹ̀yìn yọ̀ǹda wa ṣùgbọ́n wọ́n mi máa ṣe pẹ̀lú kí ọlọ́pàá kò gbà. ẹ kú pàdé. praise the lord. hallelujah. mo rò bí gbogbo alágbọ́n nǹkan tí dáàbò bá wa sọ tó ń sìn wọ́n ní ká máa ní ìgbàgbọ́ pẹ̀lú gbogbo nǹkan tá a bá ṣe mo dẹ̀ wá gbà ládùúrà wípé ọlọ́run ìgbàgbọ́ kò ní fi wá sílẹ̀ o. sista kẹ́mi broda joshua mọ́mì tó mi sìn àti mọ́mì dèjì ẹ rí mi lẹ́yìn ìpàdé yìí torí a ní special prayer tá a fẹ́ ṣe ẹ jẹ́ ká gbàdúrà. fi mí sínú lẹ́dọ̀ yẹn ìwọ wọ́n síbi ọ̀wá mú kọ́kọ́rọ́ ó fẹ́ máa lọ ibo ló fẹ́ lọ ìwọ lórí burúkú ọkùnrin má ṣàǹfààní èèyàn burúkú yìí ẹni àìjírí ẹni àìjíkò akọ̀tún lọ sùn ní ẹ. ó ṣàárọ̀ kùtùkùtù. Ah, ah. àárọ̀ kùtùkùtù ẹ̀ wò. kí ló dé tó ń ṣe báyìí. bí iṣẹ́ ṣe bí wèrè àbí òòrí èèyàn játijàti ọkọ̀ burúkú tó pè ìyàwó ẹ̀ ní wèrè. ta ni o ṣe bí wèrè ń sìn. ẹbí ò ń ṣe wèrè èèyàn gidi mi wọ́n la sí ìwọ lè yàn játijàti tó bugi jẹ. àníyàn abalẹ̀ la ó tí ì jẹ́ asọ́délẹ̀ bóyá ó lájẹ ní àbó lálùbáríkà. èmi tẹ̀ lálùbáríkà èyí ò lè gbà àlùbáríkà ara mi ṣọ́ọ̀tì yẹ ìwọ làlùbáríkà máa sá fún. kí ló dé. gbogbo ojú ayé ẹ àfi kó máa ṣe pé àyè pé pé pé. torí òfin ṣe ọkùnrin gidi ọkùnrin jáde jáde ẹni bí èèyàn jáde tàbí òun yẹ ẹni tẹ́yàn ní tó bẹ́ wọ́gbọ́ òun ni ẹ́ ẹni tẹ́yàn ní tẹ́yàn bẹ́ gbogbo ó dẹ̀ lè ṣoríire bó ṣe wà. màá ṣe mo ti ṣoríire tí n bá ṣoríire mi ò ní fẹ́ ẹ tí n bá ṣoríire mi ò ní tún ẹ ṣe bó ṣe wà yìí. ó lè ṣoríire ìwọ kí ló lè tó yìí màmá jìnnì kí ló dé ẹ̀gbọ́n mi. èyí tí mo jírí láàárọ̀ lélẹ̀ yìí o. kí ló lè tó yìí. olórí burúkú yìí ni ká bá mi pè abẹ́ẹ̀ni akọ̀túnlọ́sùn yìí ni ká bá mi bèrè lọ́wọ́ ẹ̀. ẹjọ́ àti ta ni mo ti ń gbóhùn yín bọ̀ pẹ̀lú èpè èpè èpè tó tóbi tó wúwo. kí ló dé kí má ní sinmi nu lẹ́mi ojoojúmọ́ èpè èpè ló ṣe èpè yìí ló ṣe títí ta fi sùn òun ló tún jí bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ máa ṣe fún ni máa ṣe láàárọ̀ lọ́sàn-án lálẹ́ bó bá tún di lọ́rùn máa tún ṣe fún ẹ torí wọ́n èpè ló ń wù ẹni èpè ni ẹ. bá mi béèrè lọ́wọ́ ẹ pé kí ni mo ṣe fún. ẹ̀dùn ọjọ́ ò lẹ fi ní sinmi nu lẹ́yìn náà ìjà ìjà ìjà ló ọ̀dà kí ni wọ́n ṣe fún yín. ẹ bá ń bọ mo bi í léèrè ìpìlẹ̀ tó fi dáhùn ṣé ìkọ́ ẹdúná tí dìbàkọ́sọ èpè tó bá dé sẹ́mi yín gbé abẹ́ ẹ̀mọ́ tó mọ èpè ṣá ó dà kó burú ẹ wo bíi ẹ jẹ́ ká yanjú ẹ lé ẹ jẹ́ ká yanjú ẹ ní sùúrù ṣe ti bọ́ ó yẹ ẹ jókòó ẹ jókòó jókòó ẹ jókòó mo ní ká jókòó mo ní ká jókòó ó yẹ ẹ jókòó ẹ jókòó ká yanjú ẹ ó lọ wọ́n ní kí wọ́n máa dọ́gba lọ àbí wọ́n ní kí wọ́n máa dọ́gba lọ wọ́n lọ máa lọ alọ́tẹ̀ àbádẹ mi ìwọ ló tẹ̀lé bọ̀ sí alọ́lámìlámì làrí bọ́ṣẹ́ lọ yóò ní padà dé sílé ah! yìí bẹ́ẹ̀ ni mo sọ kò ní padà wọnú ilé yìí mọ́ alọ́lámìlámì làrí ẹnìkan kì í lábọ̀ ẹ̀ ah! bẹ́ẹ̀ ni àwọn ń lọ ni. ìyá ti mi ẹgbẹ́ ah! ilé ìtìkọ̀dá ilé ìtìkọ̀dá ó dà báyìí. whatever èpè yìí pọ̀ jù èpè pọ̀ jù láàárọ̀ lọ́sàn-án lálẹ́ wọ́n dẹ̀ ní gbà á lójú lè ní gbà á lójú lọ́la bójú ọ̀hún ò bá gbọ́ rábọ̀rábọ̀ ló máa máa wò ẹ ẹ wò ó ìdí nìyẹn o tẹ́mi ṣe ni pé kí ẹ pé àwọn méjèèjì kẹ bá wọn sọ ohun tó ń jò tọrọ torí bá lọ bá lọ àbọ̀ á padà o òun nìyẹn tí mo ṣe ní kájókò ìpàdé yìí o. kódà o ṣe ojú tí wọ́n fi wò kọ́ lèmi fi wò bẹ́ẹ̀ ni báyìí sá ṣé o mọ̀ pé ohun ẹlẹ́gẹ́ lóbìnrin ni dájúdájú á jẹ́ wípé o ní nǹkan kan tó ń ṣe fún un tó fi ń ṣèpè fún ẹ. olórí ẹbí kí ni táwọn wíkìlẹ̀ ń sọ yìí náà a ní obìnrin ṣépè fọ́kọ ẹ̀ ẹni ohun ẹlẹ́gẹ́ lóbìnrin kí ni ohun ẹlẹ́gẹ́ ní í ṣe pẹ̀lú èpè ṣiṣẹ́ fọ́kọ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ẹ mọ̀ pé bá lọ bá lọ àbọ̀ apádà ń jọ́kọ ni ẹgbẹ́ dà ẹ bèrè ẹ bèrè bó bá jẹ́rọ ni. ẹ bèrè ìyá jìnnì ṣé tètè tọ́ ló ń ṣèpè fọ́kọ táìpọ̀ tó ń sọ ń sìn so dájúdájú tí wọ́n sọ bó ṣe rí nìyẹn ó mọ̀ pé ẹni bá sọ pé àdúrà kì í gbà kọ́míkọ́ máa ṣèpè fún òun èmi ò ṣèpè fọkọ ìlú mi ò ṣèpè fọkọ ìlú náà kẹ́rẹ́kẹ́rẹ́ pé abẹ́ sí ìjà now mo wá pàṣẹ fún ẹ láti ṣẹ́jú yìí lọ ọjọ́ tí n bá tún gbọ́ pé o ṣèpè fọkọ ẹ ó rí bí mo yú mi. ẹ sà mo ti ṣe tán. ẹ ti ṣe tán bẹ́ẹ̀ ẹ ti ṣe tán nìyẹn. a ti ṣe tán nìyẹn. ó ṣàárọ̀ kùtùkùtù. Ah, ah. àárọ̀ kùtùkùtù ẹ wò. kí ló dé tó ń ṣe báyìí. bí iṣẹ́ ṣe bí wèrè àbí òòrí èèyàn játijàti ọkọ burúkú tó pè ìyàwó ẹ ní wèrè. ta ni o ṣe bí wèrè ń sìn. ẹbí ò wèrè èèyàn gidi ìwọ la sí ìwọ lè játijàti tó bu gíjẹ. Yèmí ó ti tó o ah, ẹkú tẹ̀ ń sùn yóò ní kẹ́ni tó ti kú kó jì ó ti tó o. Ah, Bọ́lájí. Ah. ẹ lẹ́wọ̀ ẹ káàbọ̀ dá àṣàkẹ́ ibi ló wà lóòótọ́ ṣé n ta àrùn ẹ wá bí wàá ṣe ló ń ṣe kí ni tó dé tó fi pẹ́ báyìí ojú ló ń rojú ṣàánú ojú ni kí ló ṣẹlẹ̀. kò sí nǹkan kan sáà ó ń ké látàárọ̀ náà ni. àtàrọ̀ la ti ń dá wọn bẹ́nu pé kó tiẹ̀ sinmi ẹkún wọn ò sinmi igbe náà ni bí abẹ́ ìtẹ̀ ṣe dé ẹ̀ lè bá bá wọn sọ̀rọ̀ bí wọn á gbọ́. ẹkún kí ni ìyá mi ẹkún kí ló ń sun ìyá jì mí ó lè sunkún pé òrọ́pọ̀ ẹ mọ́ ìyá jì mí à alábòsí ni lẹ́yìn ìgbà tó pọkọ ẹ tó tó wá sunkún èké. ẹkún àbòsí ló ń sun yìí ó mọ̀ fúnra rẹ̀ bó ṣe rí rèé kò burú ṣàkèṣàkè tí wàá dàdí tán báyìí abẹ́kẹ́ ọ̀rọ̀ tiẹ̀ mo bá wá bí tó bá jẹ́ pọ́nmọ àlè ní ẹjẹ́ ń dẹ́nu géètì yẹn ṣáájú ẹ̀ ṣe nígbà tá a bá parí ọ̀rọ̀ òkú tá a sí òkú wọkùtù èyí tó bá kó a máa gbọ́ ó yá jẹ́ ká lọ. ẹ kú ìjọkù. ètò ìbá ẹ ṣe wà á gbẹ̀sán àṣẹ sílẹ̀. ó try gan ni o. <laughs> ṣọ́bù náà ló lọ báyìí àbí. ṣọ́bù náà ló lọ. Ah. Ah. that's good that's good ó try gan inú mi dùn gan ni o. Ah. èyí ní tèyèjì tèyè tá a yín lálẹ́ pé ká máa dà sórí ìdíbà yìí. ó oh, dà sí lọ́wọ́ ìgbà fún wa báyìí. ó wà òkè ó wà òkè ah in fact ó oh, impress me gan honestly ó try gan ah but ṣé ilẹ̀ yẹn náà ló sì dé gbogbo ìbàyè lọ báyìí náà oh my god o try gan nǹkan tó wá jẹ́ kínú mi túbọ̀ dùn ni wípé ilẹ̀ yẹn tún face títì báyìí àmọ́ dẹ̀ believe pé tó bá fẹ́ kọ́ ilé yẹn. oye sí títì. honestly o try o impress me but and it's a very nice location kì í ṣe ilẹ̀ olómi. Ah. gbogbo ẹ wà all right lórílẹ̀ bàbá wa náà. ojoojúmọ́ wọn lè ṣe kí wọ́n mọ̀ bọ̀ níbi. Ah, ah, ọ̀tọ́ mà ní. ṣé mo mọ oúnjẹ àwọn dání ṣáájú wọn lè fẹ́ ṣáájú ah, bí ìṣe máa rí hàn lójoojúmọ́ lórí ilẹ̀ bàbá ni tí wọ́n ṣe máa nà ká tí wọ́n máa nà tán tí wọ́n máa nà sí ni. ẹjọ́ kílẹ̀ wá ń bí báyìí. èmi mo nílẹ̀ yìí. ilẹ̀ eléyìí. táwa lórí ẹ̀. ta ló talẹ̀ fún yín. dáàdì Kẹ́láni ló talẹ̀ fún mi. irọ́ lẹ pa bàbá Kẹ́láni kankan kọ́ irọ́ lẹ ń pa gbogbo ògbà yìí lẹsẹ kí n mọ rí níbí bàbá kìlá níwèé ló talẹ̀ fún yín irọ́ ni o ẹ sì lẹ̀ rà. o dádì kìlá ni ló talẹ̀ fún ẹ tó bá jẹ́ dádì kìlá ni lóòótọ́ ọba kan wà ní mo mọ̀ ọ́ dáadáa àmọ́ ilẹ̀ tí wọ́n ṣe wà lókè lọ́hùn bọ́n ṣe máa ń talẹ̀ jílẹ̀ ta káàkiri nìyẹn o lọ kó lọ gbowó ẹ padà o tọ́tí bá tún rí ẹ lórí ilẹ̀ máa ṣá ìpa ni o. kí ló dé. kí ló dé bí báwo àwọn kúbọ̀ lè ń sọ̀rọ̀ báyìí kí ló dé àgbàlagbà nìyí náà wàhálà kan ṣe máa bìlífù pẹ̀lú ṣáàyàn pa ẹ wò bẹ ṣe sọ ẹ ní human feelings rárá ni kò dáná ẹ jẹ́ kí n sọ fact kan fún yín ẹran téèyàn fi owó ọwọ́ ẹ̀ rà kò kàn lè gbé ẹ̀dá sókè kó dẹ̀ wò pé màá ṣá ẹran yẹn pa débi tó máa wò pé màá ṣáyàn pa èèyàn ẹlẹ́ran ara bíi tiẹ̀ náà ń tẹ̀ ń sọ yẹn wrong kò dáa ẹ máa sọ bẹ́ẹ̀ yẹn mọ́. wá ọ̀gbẹ́ni ṣó mọ̀ kí mi ò ta sí ẹ̀ ńgbà tí mo débi ẹni tó náà ń lo òun ralẹ̀ òní mo èmi àti ẹ̀jọ̀ ní ọ̀rọ̀ àìjẹ́ bẹ́ẹ̀ má jẹ́ ń gbé ẹ̀kọ́ tó máa sílẹ̀ lọ́wọ́ o. kí ló ń ṣe yín ẹ wá o ọmọ yorùbá lèmi náà o gbogbo tẹ̀ ń sọ yẹn ló yé mi o kí ni túmọ̀ màá gbé nǹkan tí màá sì lé ẹ lọ́wọ́ irú rọ́bìṣì wo ni ẹ wá ẹ sọ fact kan fún yín ọlọ́pàá lèmi o even ọ̀gá ọlọ́pàá ni mí yes kò ná mi ní gangan láti ní kó tì í mọ́lé màá pe àwọn èèyàn wá nísìnyí wá tì í mọ́lé wọ́n á tì í mọ́lé kí ló ṣe yín and apart from títì mọ́lé bí mo ṣe wà yìí mo lè yìnbọn pa yín dànù. yes kò sẹ́ni tó fẹ́ ka ọta fún àwa mọ́ màá mọ́ yín mọ́ yín náà nìyẹn kò sẹ́ni tó fẹ́ béèrè lọ́wọ́ mi kí ló ṣe yín ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ àgbàlagbà nìyẹn náà ẹ dẹ̀ ń sọ̀rọ̀ ẹ kàn ń sọ̀rọ̀ ẹ gbé nǹkan tó máa sì lè what is the meaning of that ẹ kóra yín dà sọ̀n kẹ kó bẹ́ẹ̀ ń ṣe ń jáde jàre kẹ kó lórí ilẹ̀ onílẹ̀. tó bá jẹ́ ọ̀gá ọlọ́pàá nìyẹn máa jẹ́ kó mọ̀ pé èèyàn jẹ́ èèyàn lọ èmi gan gidi ọmọ ilẹ̀ Yorùbá ni mí máa jọ ẹ lójú èmi ló ń bá sọ̀rọ̀ pọ̀ ọ̀gá ọlọ́pàá ni ọ̀gá ọlọ́pàá nìyẹn bó bá náwó kọ́ ló máa yìnbọn. ẹ kóra yín dà sọ̀n jáde kí ló ń jọmọ Yorùbá ni yín ta lọmọ Yorùbá ẹ káàbọ̀ ẹ bá má jẹ́ Yorùbá kó jégùn nìyín ẹ kó sì kúrò lórí ilẹ̀ kẹ́ máa lọ jàre. ó yàtọ̀ obìnrin jọjá lọ ẹja lọ òótọ́ ni aṣọ dúdú táwọn ọlọ́pàá máa ń wọ̀ ní máa jọun lójú irọ́ ni wọ́n pa èsì tí wọ́n ṣe. à ń tiẹ̀ mọ́lé ọjọ́ mẹ́rán ìjọ́ tí n bá tún rí ẹ lórí ilẹ̀ yìí máa jọ ẹ lójú wọ́n sọ pé kàsálí kan ló talẹ̀ fún ẹ ẹnìkan ló talẹ̀ fún ẹ wo ó dà ohun tí màá ṣe wà ń jẹun lójú ẹ̀hún náà dà <laughs> ẹ̀wọ̀n tó fẹ́ jẹun lójú wo àbúrò fọkànbalẹ̀ jàre ẹ̀ǹta bá ara máa ta ṣé bígbà tí wọ́n ra ilẹ̀ tiẹ̀ o gba receipt lọ́wọ́ ẹ̀ tó rà. bẹ́ẹ̀ni mo gbà. fọkàn ẹ balẹ̀ ìwọ ló nílẹ̀ anybody tó bá tún ti wá sí ìbàyẹ̀ tó fẹ́ máa disturb ẹ lórí ilẹ̀ jẹ́ kí n mọ̀ máa kọ́ sátì mọ́lé máa kọ́ statement pa wọ́n máa rán wọn lọ sẹ́wọ̀n tó sí big deal lórí yẹn náà wọ́n wọ́n sí. já lọ jàre o ti o ti o ti rí ilẹ̀ sí location tó wà òkè dáadáa máa já yóò rí ẹ̀ jàre. ṣé wà á gbẹ̀sán àṣesílẹ̀ ilé ayé ẹsẹ̀ mẹ́fà ni àṣesílẹ̀ gbogbo ohun tó bá ṣe àṣesílẹ̀ ni ṣàyẹ̀. ẹjọ ẹjọ ẹwẹ má kẹrù mi dà síta kò dá báyìí ẹjọ Ọlọ́run yọkọ mi àhà ẹ ṣàánú mi ẹ wò ẹjọ mo bẹ̀bẹ̀ ni. mi ìnà yín rí mi ìnà yín rí Àbẹ̀kẹ́ Àbẹ̀kẹ́ sórí pọ́lì o ṣé orí ẹ pé báyìí kí ni mo tún ṣe. kí ni yóò dé látàárọ̀ dì sí i. mo ń ṣe náà ni wọn kọ́ ọkọ̀ wọn kẹ́rù jáde náà. látàárọ̀. ṣé káde máa ń rún ẹṣẹ kó kẹ́rù máa bà wá pé òtún jẹ́jẹ́ àbí bẹ́ẹ̀ kọ́. ewé sábà ń bẹ̀ wọ́n kó má bínú obìnrin jọ̀nà kí ni tó dé náà wọ́n ní kó jáde olóòfẹ́ jáde àbáwò. ẹ ṣàánú. ọ ká ṣàánú ẹ fún ti kí ni ó mẹ kó ti pin báyìí ó ti tọ́ kí ló tún kù àní kí ló tún kù kíni kíni kíni tá a fẹ́ wò mọ́ ẹ la kọ́lá kíni ká wò ká ká sọ pé a fẹ́ wò mọ́ ẹ la àná sọ́nà. ẹ wo tọmọ mi mọ mi lára ọmọ wo ẹyọ ọkọ jojo yìí náà ìbùbọ mọ mi. eléyìí eléyìí eléyìí abirun ọmọ yìí. ẹmi ẹmi ẹmi ọgí ẹmi èmi ò kí n ṣe àbíhùn. eléyìí tí ò lọ́la ká bá ti sọ̀tún láì. Ah, bá a bá tún wá wọlé ilé ìgbọ́ papọ̀ o gbọ́dọ̀ dọ̀ lánàá lé ó yá nsọ́nulé. Um, Mr. Yomi. Uh, doctor. bọ̀ síbẹ̀síbẹ̀ ṣé ẹ rò wípé nǹkan tó yẹ kó kàn yẹn ṣá. <sighs> Eh, ẹ lè máa rò pé kò ṣe pé nǹkan tó yẹ kó next ni ṣé ra méjì tó yẹ àjọjẹ ọkọ àti ọ̀tá fi wá síbi tá a gbé pé kàn báyìí láfẹ́ yìí ah, kò lè yé yín ṣé tá a bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ yẹn láti sìn tí máa fẹ́ máa jẹ́ kó yé yín tó sọ bíi five in ẹ̀yin fúnra ẹni máa ní ah, ẹ̀ ní láti gbó lọ wa ká lọ ṣe wá spiritual ọlọ́wà kí wọ́n bímọ ẹ̀sìn ìdọ́tọ̀ ẹ̀jọ́ tó lọ́dọ̀ọ̀hún ẹ́ eh, àrẹ̀jọ́ mọ́ ni kò ṣe pé bóyá wọ́n mú pàwá o ìyàwó mi sí wàhálà kò sẹ́nìtì ẹjọ́ tó lọ́nà bá ṣe fẹ́ ẹ náà ni tẹ́ bá wá ṣe ẹjọ́. anyway bẹ́ẹ̀ náà ṣe mọ̀ bí ọ̀rọ̀ ṣe wá ṣe rí nǹkan tó gbọ́dọ̀ jẹ́ last thing tí mo gbọ́dọ̀ yẹ bá rò ní. bọ́ gbogbo nǹkan tẹ̀ ṣàlàyé ìyẹn lèmi náà mo dẹ̀ rí i pé lórí ọ̀rọ̀ lé spiritual day understand so ìdí tí mo ṣe wò pé kí n fún second thought náà ni ẹ bọ àǹtí. ṣé gbogbo nǹkan tí ọkọ yín sọ síbẹ̀ náà lórí. Ah, <laughs> bẹ́ẹ̀ ni dókítà ah, ah, bẹ́ẹ̀ ni a ti yúro dáadáa láti ilé tá a ti jọ sọ gbogbo ẹ̀ pé tá a bá ti dé ibi ọkàn bá la fẹ́ lọ ṣe tí wọ́n lọ ṣe tẹ̀lé mi wá kò sí problem a jọ sọ ní kò sí wàhálà kó ẹ má jáyà ẹ má bẹ̀rù o kò sí nǹkan ìyàwó mi nì kò sí nǹkan tó lè máa ṣe lágbára ọlọ́run ọlọ́run jẹ́ kí kankan ṣe ṣẹ́rí tẹ bá wà wò pé bóyá abortion ẹ wà ìlẹ́gà ẹ jẹ́ ẹ kún flushing fún wa ṣẹ́gẹ̀ kí ó ṣàti kúrò ń bẹ̀ kó máa lọ ilé láyọ̀ àtàlàfíà kó sí problem. iye òṣìṣẹ́ ṣe nǹkan tó lé náà ẹ bọ̀t nǹkan tó kọ̀ yẹ pé tí máa máa ṣe nǹkan bẹ́ẹ̀ fún mi kọ́ tìyàwó yín ẹ máa ní láti fi ọwọ́ sínú fọ́ọ̀mù kan bíbá sódà má lè fi ṣọ́ọ̀ pé mo wà lórí ọ̀nà. Ah, ìyẹn kò ṣe problem àbí kò ṣe problem. màá sáyẹn kíákíá kíákíá ṣé bẹ́ẹ̀ bá ṣe lè nìyí. jọ jọ jọ ṣe sùúrù jọ láti bá farabalẹ̀ kí ló ṣe báwo ló ń ṣe gangan báyìí inú ó lọ ẹ ó lọ mi gan ni. gbọ́ dọ́tọ̀ ẹ jókòó sókè dọ́tọ̀ dọ́tọ̀ náà. Заходите. now ẹ ṣàlẹ̀ pọ́n ti kú. ṣàlù mi ti dé kí n má pariwo. so the only thing tèmi rí pẹ̀lú ṣe báyìí ni ẹ lọ sọ fún àwọn parents wọn so that one month wa pack. àwọn parents. bẹ́ẹ̀ ni sá. ọ lọ sọ fún ọ. ṣé n tí ẹ ń sọ fún mi ni wípé ọmọkùnrin yìí òun kọ́ ni ọkọ ọmọ yín. ọkọ mo kì í ṣọkọ ọmọ wa kódà gan mi ò rírí láyé mi. lọ́nà ọmọ ọdún mélòó ni búkì tó fẹ́ máa nọ́kọ mo kì í ṣọkọ ọmọ wa olórí burúkú ọ̀daràn ni o bá mi wọ ọmọ mi olórí burúkú aláyé bàjẹ́ bá mi wọ ọmọ mi. ẹ wo ọ̀gá ọlọ́pàá. sá. ẹ wo èmi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ah, ọmọkùnrin olú ọmọ mi ó fi ṣoògùn owó ó wá ń gbé òkú ẹ̀bọ̀ ní hospital ó wá ń sọ fún mi pé ààrẹ ò yá a wò ó mo fẹ́ rí ọmọ mi láàyè. kí ni mo sọ mo fẹ́ rí ọmọ mi láàyè mo fẹ́ rí ọmọ mi láàyè. that's all right ẹ jókòó sá ẹ tẹkẹ ẹ sá ẹ tẹkẹ um, inú mi dùn wípé ẹ mọ̀ wípé a capable enough láti handle case yìí ló jẹ́ kẹ́ gbé kéèsì yẹn wá sọ́dọ̀ wa sọ̀rọ̀ mi yẹn sà ẹ tè kẹ́yìn sí ṣe ti gbọ́ ṣe dẹ̀ rántí òwe Yorùbá tó sọ wípé tàbá fàgbò fi ẹgbẹ́ àbá yọ ògùn ẹ ẹ dá wa dá àwa mọ ìgbésẹ̀ tá a máa gbé Yọmi Yọmi ọ̀daràn pọ́nbílì yẹn bẹ́ẹ̀ you are a criminal. ọ̀daràn kọ́kọ́ ni. ìwọ kọ́ ni ọkọ ọmọbìnrin yìí o dẹ̀ lọ sáì wípé ìwọ lọkọ ẹ̀ oh my god oh my god ó ní reason ó yọmi so o lọ́rọ̀ tó fẹ́ sọ àbí so ìwọ ní nǹkan kan lẹ́nu tó fẹ́ sọ you are mad. ọ̀gá ọlọ́pàá ẹ mọ nǹkan tó dùn mí jù ojú kan ẹ̀pà ojú kan èrè kò ní níwájú kò ní lẹ́yìn ẹ bá mi sọ fún kó bá mi wọ́ ọmọ mi láàyè ni o. madam madam. ah kó bá mi wọ́ ọ láàyè ni èmi àti ẹ wo nǹkan tí màá fojú ẹ rí ìwọ gan lára ó máa sú ẹni. ẹ ní sọ̀rọ̀ ma ẹ ní sọ̀rọ̀ ẹ tẹ̀ kẹ́ ẹ ní sọ̀rọ̀ ṣẹ́gbọ́n ṣé rí gbogbo nǹkan tẹ̀ ń sọ wá tá yẹn ló ti yé mi ẹ̀yẹn fi àwa sílẹ̀ à á wa gẹ́gẹ́ bí iṣẹ́ òfin á jẹ́wọ́ ara ẹ̀ òfin á ṣiṣẹ́ owó ẹ̀ má wọ̀rọ̀ ẹ wo ọ̀gá ọlọ́pàá èmi ò lọ́rọ̀ púpọ̀ láti sọ nǹkan tí mo fẹ́ ni pé kó bá mi mú ọmọ mi wá láàyè àìjẹ́ bẹ́ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ àìjẹ́ ajá lọ. ìsọ̀rọ̀ àìsàn ọ̀gá ọlọ́pàá ọ̀gá ọlọ́pàá ó dà. ọfíìsà mi ò fẹ́ rí ọkùnrin yìí nípa ẹ mú kúrò níbi báyìí oh my god ẹ mú kúrò ẹ mú kúrò ẹ mú kúrò. Yọ̀mí ṣé ó dẹ lójú pé gbogbo nǹkan tó sọ fún mi yìí bó ṣe rí gangan gangan òun ló ṣe sọ fún mi yìí ọ̀gá bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí mi ò lè máa fi dúdú pé funfun yín ẹjọ́ torí ọlọ́run ṣe rí gbogbo nǹkan tí ẹ bá mọ̀ láti ṣe gbogbo ọ̀nà tẹ bá lè ti yọ mí nínú gbogbo wa láti mú kóra mi sí òfin sùn mi ẹjọ́ torí ọlọ́run ẹ ṣàánú mi òótọ́ ni mo sọ fún yín kò sí nǹkan kan tí mo fi pamọ́ fún yín ẹjọ́ torí ọlọ́run ṣàánú mi ẹ ṣàánú mi. Yọ̀mí mo ṣetán láti ràn ẹ́ lọ́wọ́ àmọ́ ó sì kù àwọn ìgbésẹ̀ kan tí mo fẹ́ gbé tí n bá parí gbogbo ìgbésẹ̀ tí mo fẹ́ gbé yẹn ohunkóhun tí n bá ti sọ wípé kò sọ tàbí kò ṣe òun ni kò ṣe o. sà kò sí nǹkan tẹ́ bá ní kí n ṣe lórí ọ̀rọ̀ tó wà ní láti yọ mí kúnnù wá láti mú kóra mi sétí mi ṣe ẹ jọ gbogbo nǹkan tẹ bá ní kí n ṣe kí n sọ kí n ṣe kí n rìn gbogbo tẹ bá ti ṣe àtìmí sí màá lọ kí ṣe àkúrò ní wàhálà tí mo kóra mi sí ìjọ tó yọ lọ. no problem. kọ́pọ̀lá délé sá. gbogbo ṣì ní ìsìn ẹfẹ́ kí lè kú sí bíbá yà bí tẹkọ̀ kó ṣe orin lọ látàárọ̀ pẹ̀lẹ́ báwo ló ṣe ṣe báyìí. orí ẹ̀ fún mi gidi kan. pẹ̀lẹ́ o. ọlọ́pàá. ó kò bá mi mọ́jà lè gbọ́ àwọn òṣèlú ọlọ́pàá yìí. ìwọ ló fẹ́ kọ́ wa níṣẹ́ wa ni. ẹ mọ ṣe yín látàárọ̀ lẹ fi síbi ẹ fẹ́ kó kú ni. sọ orí ẹ gidi. ee eh, yorùbá ìkìlọ̀ olùkọ́ jíjẹ get up get up my friend. that, my friend, Yọ̀mí àbí kí ló porúkọ ẹ̀yìn náà. sà. sórí gbogbo ohun tó ń sọ nínú mọ́tò o fẹ́ tọ́ílẹ̀tì ẹ kí n jọ kí n ṣàánú ẹ èmi ò rí tìyẹn ro mi ò kó yẹn jẹ rárá o gbọ́ ẹ̀hẹ́n the only thing tí mo kàn ronú ẹ̀ ni pé ojú ló máa ń rojú ṣàánú kò yí ẹ. ẹ ṣe sà. ẹ sergeant. yes sir. ẹ mú lọ kó lọ tọ́ílẹ̀tì jọ. ọ̀ya. sà ẹ mọ̀ kí ẹ̀wà ni mo jẹ lánàá òun náà mo dẹ̀ jẹ láàárọ̀ mo dẹ̀ fẹ́ lọ tọ́ílẹ̀tì sísà ẹ̀ mọ́ máa ṣàn màá fẹ́ clean ẹ jọ. Yọmi kí ló ń ṣe ẹ́. sorry sir. so torí pé mo fún ẹ ní opportunity kó lọ toilet kí n ṣàyẹ̀wò máa tú kinní lọ́wọ́ ẹ what's wrong with you màá fi bọ fún kókó ẹsẹ̀ ẹ dànù kí ló ń ṣe ẹ́ irú rubbish wo nìyẹn. gbogbo bí owó ṣe ń wọlé sí orí káńtà tó ń pòórá tá ò mọ bí gbogbo ẹ̀ ṣe ń lọ gbogbo ẹ̀ ni mò ń gbọ́ o wọ́n wá report fún mi ní ọ́fíìsì mi no problem kì í ṣọ̀rọ̀ ìbà tá a bá délé wa lọ́hùn a máa lọ jọjú ẹ̀ ok. ọ̀gá mi mọ̀ kọ́kọ́ pẹ́ o hmm? yes sergeant wale ló máa ń give order kọ́ńtà bá dẹ̀ ti sọ la máa ṣe. sergeant wale ni ok so sergeant wálé ló mọ bó ṣe ń wọ orí kántà àti bó ṣe ń pòórá no problem sergeant Wale, ọ̀gá mi sà. <laughs> gbogbo bí owó ṣe ń wọ orí kántà tó ń jáde tó jẹ́ látọ̀dọ̀ yín ni gbogbo ẹ̀ ni mo ti gbọ́ o bọ̀ mi ò ní ọ̀rọ̀ ọba yín sọ ń bí. ọ̀gá ọ̀rọ̀ wà lórí ẹ̀ máa explain fún yín sà. Hmm. kò sí wàhálà sà máa ṣàlàyé lórí ẹ̀ sà. tá a bá dé station lọ́hùn àjọ máa lọ sọ. So ẹ ti gbọ́. nígbà ọ̀gá. ọ̀daràn ti sá lọ. ó yẹ lẹ́nu àwọn ṣọ́ọ̀ṣì ṣe máa yin ìbọn fún un sà ṣe rí àṣìṣe tí mo ṣe lórí kéèsì yẹn nìyẹn sà because bá a ṣe ń gbé lọ ló ti ń pariwo inú run òun inú run òun kí n jọ ṣàánú òun fẹ́ tọ́ílẹ̀tì kí n jọ kí n má jẹ́ káyé òun bàjẹ́ mo wá wò pé tí n bá ṣàánú ọmọkùnrin yìí ó lè lọ ba inú mọ́tò jẹ́ ó ní mo ṣe wò pé kí n kàn fún ní opportunity kó lọ sí tọ́ílẹ̀tì mi mọ̀ pé n tó máa resort sí ni sà. ọ̀gá in fact it's like pé bọ̀bọ̀ yẹn ó ti gang up pẹ̀lú àwọn boys ẹ̀ láti wá rescue ẹ ni. exactly. tẹ bá rí ìdíwé tó fi sáré gan kò sí kankan nínú wa tó lè lè mú. ẹ tẹ́tà sọ ni pé ó dàbí ẹni pé gangan ti ń plan àti escape. bẹ́ẹ̀ ni sà ṣe rí ìgbà tí everybody wá le títí tí tá a rí mú ó ní mo decide pé kí n kàn yìnbọn fún lẹ́sẹ̀ mi mọ̀ pé ìbọn yẹn máa bà níbi tí ó ti máa mẹ́mí ẹ̀dá ní sà. ẹ òkú ẹ̀ wá ń kọ́ sí òkú ẹ̀dá. àti gbé lọ sí state mortuary sir. àti gbé lọ sí mortuary. Okay. well iṣẹ́ yín lẹ because tó bá tó sá lọ is another story entirely well uh, inspector Túnjí. sir. ẹ lọ kọ report nípa everything tó ṣẹlẹ̀ pátápátá gbogbo àti tẹ́gùn mi. it's okay sir. sure sir. thank you. mi kí ló ṣe. ara jìnnì ò yá kan. ẹyin lóòótọ́ ni owó rẹ̀ díẹ̀ náà kó tó di kó wá sí skul àmọ́ kì í ṣe kó pọ̀. ẹ wò mọ́ mi ó rẹ̀ gan-an ìṣe ah. ló ń bì gbogbo nǹkan tó jẹ ká fún stool láti fún ìgbà tó gà wá rí pé kọ̀ náà ní ló ṣe ní kí n máa mú bọ̀ ń lé pé kò bá jẹ ọdún kan táwọn ọdún méjì lára ẹ̀ tó yá ìgbà náà ni kó tó padà wá sí school. Ah, ọlọ́run ò ní jẹ́ kémi rírú ẹ̀ o ah, lórí pé ó kàn rí ọmọ díẹ̀ kì í ṣe ohun tó pọ̀ kì í ṣe pé gbé jù mọ́lẹ̀ kábà sọ pé ẹ̀rí pò sùn ẹ wá ní kí n dọ́mọ dúró sílé ọdún kan àbọ̀dún méjì irú àárẹ̀ wo nìyẹn ọlọ́run màmá níta màá rí yẹn o ẹ wò ẹ jẹ́ n sọ kinní kan fún yín ẹ jẹ́ kí n tẹ̀lé yín lọ kí n lọ bá tíṣà àgbà kí n bẹ̀ wọ́n kọ́ má bínú ìwọ náà má bímọ ó ti gbọ́. àbọ̀rọ̀kọ ni mi ò bá gbà yín mọ́ mi ipe kẹ́ mú jì mí kẹ́ mú lọ sí iléèwé àwọn àkàndá skul tiwa tẹ́ mú wá yẹn kò sí bá a ṣe fẹ́ kọ́ ọ kò dẹ̀ sí bó ṣe fẹ́ mọ́ ẹ gbà èmi fẹ́ padà sí skul tèmi ó dàbọ̀ ah, ah, mi. ọlọ́run èèyàn méjì tí wọ́n ti tẹnì kan báyìí. Eh? ọmọ mọ mọ ẹ wá kì í mọ. ṣùgbọ́n tó wí ni wọ́n ní kí n mú ẹ lọ sí skul àwọn àkàndá ipò kelo ló fẹ́ wà bẹ́ẹ̀ ṣò máa tún ṣe bẹ̀rẹ̀ ni. fífún lọ́rọ̀ agbófinró oníwàkiwà kú àmójúbà ẹ̀san. finá ìjọra rẹ̀ wò ó bá finá ìjọra rẹ̀. kò ó tó fi ìjà ọmọ ẹnìkan. ilé ayé ìka ò ti gbàdájọ́ rẹ̀. ilé ayé lòbílẹ̀ jẹ́ ó ti gbàdájọ́ rẹ̀. látìlé ayé làpàdé lẹ́kùn jayé ó ti gbẹ̀san ìwà. tógun bá jẹ lọ tógun bá ló ṣe ń ṣe wọn kankan náà. ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni wípé látìgbà tí ọmọ wa búlúwa ti fẹ́ ti ṣaláìsí òun ni kíní ti ṣẹlẹ̀ dádì. ẹ ká gbàdúrà orúkọ jésù. àmín. olúwa gba ọpẹ́ wa. àmín. lórí ìránṣẹ́ olúwa ìgbà yín wa. àmín jésù. olúwa pàṣẹ àlàáfíà. àmín. ó ní àlàáfíà rẹ ló fi fún wa kì í ṣe báyìí fi fún ni tí wọ́n sì ń gbà lọ tó bá débẹ̀ olúwa pàṣẹ àlàáfíà o omi ara yìí kó gba àlàáfíà ẹ̀jẹ̀ ara kó gba àlàáfíà. kò ní forúkọ lọ kò ní forúkọ lọ. bí a ti ṣe ń gbàdúrà lọ ẹ̀mí ọ̀run fi yé mi wípé àwọn nǹkan kan ti wà tí ìránṣẹ́kùnrin ti ṣe ní ohun ìkọ̀kọ̀ tí kò hàn sí àwa yìí ṣùgbọ́n tó hàn sí wọn dáadáa kódà ó tún jẹ́ nǹkan tó la ẹ̀mí lọ ẹ̀mí bẹ́ẹ̀ ni ẹ̀mí olúwa wí ṣùgbọ́n tí wọ́n bá lè jẹ́wọ́ tí wọ́n lè ronú pìwàdà olúwa tó sì ṣe tán láti dànù fún wọn aláàánú lolúwa pásítọ̀ mákànjú. pásítọ̀ lóòótọ́ ni mi ò gbọ́. ó tọ́ ni. Ah, ah. ẹ sọ̀rọ̀ ni ẹ dáhùn sí ìbéèrè tí mò ń béèrè lọ́wọ́ yín látàárọ̀ àní kí láyé ṣe sọ̀rọ̀ yín tó wà lẹ́yìn. ọlọ́run pa ọlọ́run pa búkì ìwọ náà gbọ́rọ̀ tó ń sọ ẹ ẹ ṣé ó bójú mu kán gbọ́ pé èèyàn ọlọ́run òjíṣẹ́ ọlọ́run táwọn èèyàn ń tẹ̀lé tó ti fẹ́yàwó tó ti lọ́mọ kó wá fóbìnrin mi lóyún ta ṣó ṣe gbọ́ ìwọ náà wo òwe ọ̀rọ̀ yẹn dáadáa ó máa disturb iṣẹ́ ọlọ́run tí mo. ẹ ẹ ẹ ẹ ẹ ẹ má gbé yẹn wá rárá ẹ má gbé wá o gbàtẹ́yìn mọ̀ bẹ́ẹ̀ pé òjíṣẹ́ ọlọ́run ní ẹ̀ ń jí mi ẹ̀ ń jí mi ẹ̀ ń jí mi ẹ̀ mọ̀ ń gbà yẹn o ó wá dìsìn yẹn wá sọ fún mi pé òjíṣẹ́ ọlọ́run ẹ má sọ yẹn mọ́ ìjọ nítorí ọlọ́run ẹ má sọ mọ́ ẹ wo the best thing tí mo rò pé ẹ lè ṣe báyìí òun ni pé kí n mú yín lọ sọ́dọ̀ àwọn parents mi kí dẹ̀ introduce yín pé ẹ̀yin lẹ fún mi lóyún. Ah, <laughs> torí Ọlọ́run má ẹ̀ka ṣe bẹ́ẹ̀ jọ sórí tí ọ̀rọ̀ bá délẹ̀ báyìí solution ló yẹ ká wá solution yẹn gangan ní kò tẹ́ ẹ̀ka sọ má ẹ̀ka sọ débi tó sọ yẹn àbí kí ló rò. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni solution ni ìṣòro kò sí nǹkan tí yóò wà láyé tí yóò látún ṣe a máa fara balẹ̀ ni nǹkan tẹ́mi rò ni pé lóòótọ́ ni pé kò tọ́ náà ó dẹ̀ ó gbòdì sí ìlànà tí Jésù Kristi fi sílẹ̀. Si ìwọ kò gbọ́dọ̀ pànìyàn ṣùgbọ́n ẹ èmi kàn rò pé nǹkan tó wá máa pààyàn lára ó yẹ kí wọn yọ kúrò ní ẹ torí oyún yìí tá a bá fi lẹ̀ á pa ẹ lára á pa èmi náà lára so ẹ solution tèmi fíò pé ó yẹ ká ṣe ní báyìí ni pé ká yọ oyún yẹn. a kí ni. yíyọ ni. mo sọ́ọ́rí mi ò lè ṣẹ́yún bẹ́ẹ̀ ni mi ò lè ṣẹ́yún mi ò lè ṣẹ́yún rárá ni mo sọ yẹn. ó bùkì kì í ṣe pé ó wù mí náà. kì í ṣẹ́yìn. ìbá wù kò filẹ̀ ṣùgbọ́n ó máa dènà ìlọsíwájú ẹ̀ educational level tó wà sìn tó bá ti ń di pé òun lóyún kò ní bí ẹ eh, so many things ló máa ṣẹlẹ̀ eh, ìwọ náà rò tó bá tásìkò tí onídàákọ jẹ́ tí òdodo kò tó pọn mi eh, bá ṣe jọ wà nǹkan tí mò ń fẹ́ fún ẹ ni mò ń fẹ́ fara mi náà jọ tó rọ̀ lọ jẹ́ ká yọ ẹ wo ó dáa mo ti gbọ́ mo ti gbọ́ ìgbà wo ni gbogbo wa máa lọ ń gbà yẹn. ìwọ nìkan ló máa lọ pàtí ìjẹpá wa lóyún tí a fẹ́ lọ ṣe oyún. ẹ wo bí èmi nìkan ò lè dá lọ tó bá ti jẹ́ ìyẹn ni àfi kí gbogbo wa jọ lọ kí gbogbo wa jọ débẹ̀ ni. àti pé tí n bá tẹ̀lé e débẹ̀ kí mo fẹ́ sọ ẹnu wo ni òjíṣẹ́ ọlọ́run máa fi sọ pé bá mi yọ oyún ní inú arábìnrin yìí kò tọ́nà. ẹ mọ̀ ọ́ sẹ́rẹ̀ ẹ má yẹ kí kó tó tún délẹ̀ kó tún di wàhálà láàrin wa. Um, Bukki ṣàbò ti rẹ́dẹ̀ láti lọ àbí. mo ti gbà. no problem tó bá jẹ́ bèbí máa tẹ̀lé. máa tẹ̀lé i'm sure. ṣé mo ṣáà lè tẹ̀lé ẹ. bẹ́ẹ̀. Ah, ah. wáyé gbogbo gírígírí ẹ̀jẹ̀ wà lè díẹ̀. relax jàre. nígbà tí ọmọkùnrin ṣàlàyé fún mi wípé ẹ̀yin lẹ lóyún inú arábìnrin tó kú yẹn tó jẹ́ kí n mọ̀ wípé ohun tí òun mọ̀ nípa ẹlòmíì jìyà ẹ̀rù bà mí àmọ́ kò mọ síbẹ̀ sá o ó fi àwọn ìdí ọ̀rọ̀ kan múlẹ̀ fún mi ó jẹ́ kí n mọ̀ wípé ẹ máa ń lo fóònù láti fi text ọmọbìnrin yìí nígbà tẹ́ ń fẹ́ra yín ó sọ fún mi wípé tí ẹ̀yin àtọmọbìnrin yìí bá jọ wà níbì kan tí ẹ̀ ń ṣe fàájì tí ẹ̀ dìjọ́ ń sọ̀rọ̀ ẹ máa ń lo fóònù láti fi yà á ní fọ́tò bẹ́ẹ̀ ni sáà gbogbo àwọn nǹkan wọ̀nyí sà òun ló fi hàn mí nígbà tó ṣe gbogbo àlàyé yìí fún mi sà mo wá wò pé ṣé kìí ṣe wípé ọmọkùnrin yìí fẹ́ ba iṣẹ́ ìránṣẹ́ yín jẹ́ tàbí ó fẹ́ tàbùkù bá orúkọ tìyín gangan ìdí nìyẹn tí mo fi wò pé kí n wá sọ́dọ̀ yín kí n wá béèrè bó ṣe jẹ́ sà. inspector sá níwájú ọlọ́run tí à ń pè jẹ́rìí rọ òótọ́ lọmọkùnrin yẹn sọ bẹ́ẹ̀ ni ẹ̀bẹ̀ tí mo wá fẹ́ bẹ̀yìn lélẹ́yìí ọlọ́run ọba tí ó dá èmi àti ẹ̀yin tí ó ń pèsè jíjẹ mímu tó ń fi aṣọ bò wá lára tí ó ń jẹ́ ká lè mí ni mo fi bẹ̀yìn o pé kí ẹ jọ kẹ́ bá wá nǹkan ṣe sí lákọ̀ọ́kọ́ ìgbà tí arákùnrin yìí sọ̀rọ̀ fún yín ẹ jọ àwọn mélòó ló wà ń bẹ̀. Ah, èmi nìkan ni mo wà ń bẹ̀ o mo dẹ̀ béèrè wípé ta ló tún ti sọ ọ̀rọ̀ yìí lójú ẹ̀ ó lóun ò ẹ̀dá ọlọ́run kan sọ òun kàn mọ̀ọ́mọ̀ sọ fún mi torí pé kí n lè yọ òun nínú gbogbo ìṣòro tó ń kóra sí yìí nìsa. lákọ̀ọ́kọ́ so ń ti gbogbo àṣírí wa yẹn ẹ kó bá mi wá bẹ ṣe máa destroy ẹ ní èkejì mo fẹ́ kí ọ̀rọ̀ tó ń gbénu arákùnrin yẹn kó jẹra mọ́nú pátápátá. <laughs> well <laughs> ìyẹn ò jẹ́ problem àmọ́. ẹ ní sùúrù ṣọ́rọ̀ owó ni ẹ owó gan-an ni kẹ̀kẹ́ ẹ̀yìn rere màá pèsè owó fún yín bàbá ṣe fẹ́ sí i. <laughs> no problem sir ṣe rí ti fóònù yẹn sir máa make sure pé mo wùjọ fún yẹn kú lọ́wọ́ ẹ̀ kò ní ní access sí rárá sà then ṣe rí ibi tó wà yẹn sà mi ní jẹ́ kí ẹ̀dá ọlọ́run kan rí ń bẹ̀ ìyàwó ni o ọmọ o ọ̀rẹ́ ẹbí ará ojúlùmọ̀ mi ní jẹ́ kó débi tó wà yẹn débi tí ó máa láǹfààní láti sọ nǹkan kan fún wọn rárá. Ah! kí lẹ sọ yìí ah! ó ṣe ní láàánú wípé ẹ̀yin tí ẹ wà nú ayé ẹ máa yé tó àwa wà nú ẹ̀mí ah! tí a bá ní kí ọ̀rọ̀ jẹrà mọ́yàn nú ó já sí wípé kí ilẹ̀ kí ó ga ju ẹni náà lọ. kókó nìyẹn sá. bẹ́ẹ̀ni ikú lè rẹ ẹ̀ṣẹ̀ ohun tí àwọn ogun ọ̀run sọ nìyẹn bẹ́ẹ̀ ló sì gbọ́dọ̀ rí ó sì ti rí bẹ́ẹ̀. olúwa ni ìmọ́lẹ̀ mi àti ìgbàlà mi ta lèmi ó bẹ̀rù olúwa lè agbára ẹ̀mí mi àyà ta ni yóò fò mí. Mr. Lino, she's the sexiest I've ever seen. I'm a betty like ABC. She sang my song with am. Hello? Akérò ah, Akéwà pẹ̀lú yín o. Inspector Tunji, báwa ni. ẹ ti yanjú ẹ ẹ ti pa ẹ pa ẹ kò sí wàhálà ẹ ṣe olúwa wa bẹ̀rù yín ẹ ṣe a kò sí wàhálà ṣe rí ti balance yẹn. máa fún yín máa fún yín. níwọ̀n bàtẹ́ di ṣiṣẹ́ tí mo gbé fún yín dáadáa máa fún yín balance yẹn ẹ mo ń ṣe àkànṣe àdúrà kan lọ́wọ́ ni tí n bá ṣe tán máa pè é. ṣé kìí ṣe pé arákùnrin ìfẹ́ máa fọgbọ́n gbowó lọ́wọ́ mi ah, blackmail dé o hmm. ó ti gbàgbé ni pé babaláwo tó ṣe oògùn afẹ́rì fún aáyán òun náà ló ṣe àrìnà kó mi. lérèlé ọmọ ẹ̀rẹ̀ ah, ọmọ ẹ̀rẹ̀ lérèlé ah, ọmọ ẹ̀rẹ̀. sọ madam ẹ jọ báwo lọ̀rọ̀ ọmọ ṣe jẹ́. ẹ béèrè lọ́wọ́ ẹ̀ kó ṣe àlàyé toró mọ bọ́rọ̀ ọmọ ìṣe jẹ́. wàhálà tí mo fèsì nílé ọkọ mi nìyẹn o mi ò ní ìfọkànbalẹ̀ kan báyìí gbogbo ìgbà báyìí wàhálà ló máa ń bá mi pọ̀ mi ì rírú ẹ̀ rí. ẹ wò ẹ ṣe rí jésù àgbàkóso ó dá mi lójú bẹ́ ṣe sọ̀rọ̀ sílẹ̀ yìí ó dá mi lójú pé èèyàn ńlá lọ́pọ̀ yẹn. èèyàn ńlá ni olówó lọ́wọ́ èèyàn ńlá gidi ni. Hmm. ẹ wò láìpẹ́ wọ́n á fẹ́yàwó mi lẹ́yìn. wọ́n máa fẹ́yàwó mi lẹ́yìn. bẹ́ẹ̀ ni. èmi náà wò bẹ́ẹ̀ mo ń wo gbogbo bó ṣe ń ṣe gbogbo wà tó ń wù mo rí wípé ìgbésẹ̀ àti fẹ́yàwó tuntun òun ni nǹkan tó ṣe ọlọ́run ò dẹ̀ ní fún jésù ò ní fún ẹjọ́ ẹjọ́ ẹ gbà torí ọlọ́run gbogbo ọ̀nà tẹ bá mọ̀ láti bá mi pé tó jẹ́ wípé ẹ máa fún mi ní nǹkan tó jẹ́ ẹ òun fúnra rẹ̀ máa wà lábẹ́ mi èmi ni máa máa kọ̀ǹtrol ẹ ẹ jọ nítorí ọlọ́run ẹ má wò pé nítorí pọ́kùnrin lẹ́yìn náà ṣé rí èmi là kọ́kọ́ fẹ́ o mo dẹ̀ bá jìyà. àwọn èèyàn mi sì ń parun torí wọn kò ní làákàyè ah, ah, kí wọn ríru yín báyìí lóbìnrin. àbẹ́ẹ̀rẹ̀ ah, bẹ́ẹ̀ ṣe dùn lọ́mọbìnrin báyìí tọ́ lóun parí iṣẹ́ sí yín lára. àbẹ́rẹ́ mi báyìí. kó a máa ronú pé òun fẹ́ máa wò ta ah ọlọ́run ọlọ́run ah ojú kòkòrò yóò máa dáa. eré ìráyé mi. ẹ wo ó ní bá a ṣe máa ṣe torí pẹ̀lẹ́pẹ̀lẹ́ la máa fi mú ọ obìnrin tó wà níta náà tó bá ti rí nǹkan tó dùn wọ́n ti wò pé èèyàn ńlá ni ọkọ yín wọ́n máa bi tí ó tutù táwọn máa balẹ̀ ni. àwọn ah, tẹ lè balẹ̀ bẹ̀ yẹn ẹ jọ. ẹ ẹ wò ọlọ́run agbàkóso. àmín jésù. kò sí ìṣòro náà kò sí bó ṣe lè ga tó ní orí òkè ọlọ́run máa ń gbàdúrà wa nígbàkigbà tí a bá ti ké pe ọlọ́run ọlọ́run máa ń dáhùn sí ìbéèrè wa ni ẹ fọkàn yín balẹ̀ ẹ wò kẹ́ tó kúrò bí ilé ni màá fún yín ní kinní kan màá wá kọ́ yín bí ẹ ṣe máa lò. tógo bá ń jẹ tọ́ lọ́hùn tí ẹ bá lò tán ẹ gbà pé alágbára ni ọlọ́run. Ah, ẹ ṣe mo dúpẹ́ olúwa máa mú yín tẹ̀síwájú ojú òní tí yín ẹ̀yin náà ní dààmú. tó bá gbé ṣe wà á gbẹ̀sán àṣesílẹ̀ ilé ayé ẹsẹ̀ mẹ́fà ni àṣesílẹ̀ gbogbo ohun tó bá ṣe àṣesílẹ̀ ni ẹ̀ṣà ayé ẹ̀ṣẹ̀ kan ẹ̀sán. dókítà sọ pé oyún ni eh. n sọ nìyẹn olóyún bíi ti báwo. olóyún bíi ti báwo àṣé dókítà ò mọ ohun tó ń sọ ló ń sọ ni. mi ò ní dókítà ò sọ àbọ̀ báwo lẹ ṣe máa lóyún ẹ ń sọmọ ìkiri ẹ ṣe ẹ ṣe máa lóyún oyún ẹ̀yin náà máa gbọ́ nílé ọkọ tẹ wa èmi pásítọ̀ ẹ lóyún fún mi báwo la ṣe fẹ́ sọ ń ta. ó tọ́wọ́ ìkó wa sọ bẹ́ẹ̀ kí ni mo ṣe mọ́ ṣe ń ṣe dé ń relé ìwọ ló mọ ọgbọ́n tó dá tó gbé òògùn lé mi lọ́wọ́ tó fi di wípé èmi àti ẹ tó fi dípa asúnmọ́ra wa tó dọ̀rọ̀ lóyún ó wá ní nítorí pé mo wà ní ọkọ ṣọ́kọ mi ló fún mi lóyún ni nínú ìgbé fọ́kọ mi. kí èèyàn gbọ́ ń pé ọ̀rọ̀ oyún ṣẹlẹ̀ láàrin náà ti níta kílẹ̀ fẹ́ kó máa ro ẹ fẹ́ bá ṣẹ́jẹ́ fún mi nìyẹn. tó o bá fẹ́ kí n pariwo tó o fẹ́ kẹ́nìkankan kó gbọ́ o ti gbọ́ ohun tí mo sọ fún ẹ mo ti lóyún mo ti ní nìyẹn dókítà dẹ̀ ti confam pé oyún ni. E, èmi rò pé kì í ṣọmọdé ni irú nǹkan báyìí kò tiẹ̀ kó dọ́dọ̀ mi rárá. bàtẹ́ ń ṣọmọdé tẹ́lẹ̀ wà ń lé ọkọ ó yẹ kẹ́ ẹ mọ̀ tó máa ṣe sí. kí ni mo fẹ́ ṣe sí wọ́n ní kó sọ ohun tí bá fẹ́ ṣe sí fún mi. ọ̀dọ̀ dókítà ni. láti lọ ṣe kí ni. ẹ lọ ṣètò bọ́n ṣe máa yọ ni. kí n lọ yọyún dínrínlé ìkànnì ẹ̀ ò ni kémi lọ yọ oyún oyún tí mo mọ iye ọdún tí mo ti ń wá kí wá lọ yọ ọlọ́run ò ní jẹ́ mo ti lóyún mo ti lóyún ni mo dẹ̀ máa bí ni ẹ̀bí tí ìbá ṣe pé bó ṣe wọ ọlọ́run ló ń ṣọlá tọ́lọ́run sọ pé ọ̀dọ̀ tiẹ̀ ni màá wá lóyún ohun tí mo ti ń wá. jésù gbà mí jésù gbà mí o. jésù náà ló máa gbẹ jésù ló ní ògbé tó gbé lé mi lọ́wọ́ gbé lé mi lọ́wọ́. ẹ ẹ ẹ ṣe ṣe báyìí. kí ni kí n ṣe. ẹ bíbí bíbí náà dáa àmọ́ ẹ bí sílé ọkọ yìí ni nǹkan tẹ́mi ẹ bí sílé ọkọ yín ọkọ yín á dẹ̀ gbà gẹ́gẹ́ bí ọmọ ọmọ yẹn á dẹ̀ wà lé bàbá yẹn á dàgbà kò ní sẹ́ tó máa gbọ́ sí á jẹ́ láàrin mi àtẹ̀yìn etí kẹta ò ní gbọ́. kí n gbé fún ọkọ mi oyún ọmọ àlè kémi gbé fún ọkọ tèmi tí n relé lẹ́nu tiẹ̀. kì í ṣọmọ àlè ṣe lẹ́yìn ilẹ̀ bí ó ti níyà á dẹ̀ ní bàbá náà. dèrè ò ń ṣe èèyàn ò ń ṣe èèyàn ò ń ṣe èèyàn rárá ó kàn fáwọn èèyàn bóra ni tó bá rí kọ́lọ̀ mi lẹ́ẹ̀kan ìwọ gan wàá mọ̀ wá sá ni. nígbà tí ọkọ mi dẹ̀ ti kú ni wọ́n ti lé mi lé tọmọtọmọ torí ẹ̀ mo ṣe wá fa ọmọ ẹ̀ fún kó lè rí nǹkan máa tọ́jú ẹ ṣe ó dà. ẹ but madam ẹ wá mú un lọ ẹ sì wá mú un lọ náà. Um, ẹ jọ̀ọ́ kí láǹfààní ayé tá a wá ìgò gangan kí láǹfààní ọ̀rọ̀ tí à ń kó jọ kí láǹfààní àwọn ohun tí à ń ṣe tí à ń purọ́ lórúkọ olúwa kí láǹfààní àwọn àwọn iṣẹ́ tá à ń ṣe tí à ń fi tí à ń fi irọ́ sí tí à ń pè lórúkọ olúwa ẹ wo bọ́lá ń ṣe ń lo ìránṣẹ́ yìí tó ẹ wo bọ́lá ń ṣe ń ti ọwọ́ ìṣiṣẹ́ ìyanu tí a dẹ̀ rò pé iṣẹ́ ìyanu òtítọ́ inú nu àṣé àwọn ìwà kọ̀ọ̀kan tún wà bí àwọn kan tún wà tó jẹ́ pé nǹkan ẹgbẹ́ ní. my god ọ̀pọ̀lọpọ̀ irú wọn ló dẹ̀ wá pọ̀ nígboro sìn tí wọ́n máa ṣiṣẹ́ olúwa olúwa wí pé olúwa sọ pé pẹ̀lú inú tí ò dáa inú wọn gangan lè ṣù gbé oh my god uh, brother joshua so nígbà tí wọ́n ti jẹ́wọ́ ẹni láti kún fún àdúrà fún wọn gidigidi torí aláàánú àti olóore ọ̀fẹ́ ni olúwa mo tún ṣe lè ra wọn padà ṣùgbọ́n eléyìí náà tó gbọ́dọ̀ jẹ́ ẹ̀kọ́ fún àwọn bíi irú èmi àti ẹ̀yin tá a sì ń ṣe irú ìwà yìí tá a sì ti ń ro irú ìwà yìí wípé a ní láti yàgò ká sì dúró ṣinṣin nínú olúwa ká kún fún ẹ̀mí mọ́ kí agbára ọlọ́run gbé wa wọ̀ kò sí ohun tá a ṣe níkọ̀kọ̀ tí ọlọ́run wa ò rí i tí àlọ́ bá lọ tí o purọ́ ní orúkọ olúwa tó o rò pé lórúkọ olúwa ló fi ń ṣe olúwa sì dúró ń wọ̀ àbọ̀ sì máa padà wá òun rẹ o níbo ni pásítọ̀ mákànjọ́lá ti fẹ́ bẹ̀rẹ̀ sìn níbi tó ti lórúkọ dé tí àwọn ènìyàn ti ń fi ojú ìránṣẹ́ ọlọ́run àgbà ìránṣẹ́ ọlọ́run àgbà wòlíì wò ó ẹ wò ṣùgbọ́n aláàánú ni olúwa àtúlẹ̀ orí ọ̀fẹ́ láti kú fún àdúrà fún wọn gangan gangan làbọ̀ wá bá ojú bo ojú o olóró ń bọ̀ o ó bo ojú o olóró ń bọ̀ òun ò bá rí kó o fi bojú. ohun tó bá gbọ́ ẹ ṣe wà á gbẹ̀san àṣesílẹ̀ ni ilé ayé ẹsẹ̀ mẹ́fà ni àṣesílẹ̀ ni gbogbo ohun tó bá ṣe àṣesílẹ̀ ni ẹ̀ṣà ayé rẹ̀ ó dọjọ́ ọjọ́ kan ẹ̀san ń bọ̀ wá ẹ̀ṣà ayé rẹ̀ rántí ẹ̀san kó lè ṣàyè jọ̀wọ́ rántí ọ̀run kò lè ṣàyèrè tìbí tìrẹ ládáyé o méjèèjì ló lẹ́san bó ṣàyèrè ó dájú àgbẹ̀san rere o lè gbé wédú kó sọ pé o fẹ́ fi kálá gbogbo ohun tó bá gbáyé ṣe àṣesílẹ̀ ni àṣesílẹ̀ lẹ́san nígbà kan lọ́jọ́ bá dé tó bá ṣàyèrè ó dájú àgbẹ̀san rere bójú bo ojú o olóró ń bọ̀ ohun ò bá rí kó o fi bojú. ohun tó bá gbẹ́ ṣe wà á gbẹ̀san. àṣesílẹ̀ ni. ilé ayé ẹsẹ̀ mẹ́fà ni. àṣesílẹ̀ ni. gbogbo ohun tó bá ṣe àṣesílẹ̀ ni. ẹ ṣàyè rẹ̀. ọjọ́ ọjọ́ kan ẹ̀san ń bọ̀ wá. ẹ ṣàyè rẹ̀. ẹ wo kí ọ̀sán ta ní kò so dídùn tó jẹ́ kíkan ló fún ni mu. ẹ̀wẹ̀ ènìyàn ta ní ká fọ̀rọ̀ lọ tó jẹ́ wípé ṣekúṣe ẹni ó fẹ́ jẹ dúdú sínú òtútọ́ funfun jáde. I don't know what I can do, this life is funny.